لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكر مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى لعلهم يتقون أعوذ بالله من الشيطان الرجيم أبرأت جمع القرآن pẹ̀lú ọlọ́run ọba tí ó kẹ gbogbo wa ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan ní ó kẹ tó bá rí jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmá abẹ́lọ́hún kó ka ẹnì kọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà níbi tí a bá tafsir dé ó náà ni aya èyí tí ọlọ́run ọba tó dojú ọ̀rọ̀ kọ anábíwá Muhammad sallallahu alaihi wasallam lábẹ́ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ náà tó sì ń kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n kí ni ọ̀rọ̀ náà ó náà ní pọ́lọ́wọ́ bá ń kì wá nílọ̀ ó sì ń sọ wá lára láti lè jìnà sí gbogbo ìjókòó tó bá ṣe wípé ọ̀rọ̀ tó bá lòdì sí tọ́lọ́run ni wọ́n ń sọ ń bẹ̀ tó bá ṣe wípé tó tako ìfẹ́ ọlọ́run náà ni wọ́n torí ẹ̀ gbérù ìjókòó bẹ́ẹ̀ kalẹ̀ ọlọ́run ọba dojú ọ̀rọ̀ kọ anabi sallallahu pé ká anabi ó ààyè bẹ́ẹ̀ kó má bá wọn jókòó ń látara bẹ́ẹ̀ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà káwa náà ó jìnnà ààyè bẹ́ẹ̀ ẹni tó fi lè mú wa dúró nírú ààyè bẹ́ẹ̀ ọlọ́run وإذا رأيت الذين يخوضون في آياتنا وإذا رأيت الذين يخوضون في آياتنا ọlọ́wọ́ bá ní rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam tó bá rí àwọn èèyàn kan yàkùbúnà fi àyàtìná tí wọ́n ń fi àwọn àmì ọlọ́run ọba ṣàwẹ́wàá tí wọ́n sọ ọ̀rọ̀ ọlọ́run àwọn ìlànà ọlọ́run àwọn òfin ọlọ́run tí wọ́n ń fẹnu àbùkù kàn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ tí wọ́n ń fún ọ̀rọ̀ ọlọ́run nítumọ̀ ìfẹ́nu tara wọn ọlọ́run ọba nílẹ̀ ànábì tó bá ríró àwọn ènìyàn bẹ́ẹ̀ ọlọ́run ọba nílẹ̀ ànábì fa'arid anhum takété sí wọn bó bá ń bẹ pẹ̀lú wọn tí wọ́n bá ti tẹnubọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ dìde láàrin wọn fàárẹ̀ bọ̀ ánihun táwọn èèyàn bá ń fọ̀rọ̀ lọ́wọ́ bá ṣàwẹ́ wa ẹlòmíì ó máa sọ nínú ọ̀rọ̀ pípẹ́ gbogbo tẹ́ ń sọ yìí kò kúsẹ́ni tó lọ ọ̀hún tó bọ̀ òfin ọlọ́run wọn á fẹ́nu àbùkù kan ntọ́lọ́wọ́n ọba fẹ́ wọn á fi ẹnu yẹ̀yẹ́ wọn á fi máa kàn kódà wọn ó sọ nǹkan yẹn di tí wọ́n fi máa ṣàwàdà wọn ó sọ òfin ọlọ́ndì tí wọ́n fi máa ṣàwẹ́wà ọlọ́wọ́n bá nílẹ̀ ànábì tó bá rú àwọn ènìyàn bẹ́ẹ̀ fàárìdọ̀ àníhàn pa wọ́n tì àwọn àfọ́ onímọ̀ tafsir wọ́n dé kó yé wa wípé àwọn ọ̀nà téèyàn fi máa ń fẹnu àbùkù kan òfin ọlọ́run àbí ìlànà ọlọ́run nínú ẹ̀ oníkéyìn ó pè é nírọ́ kí wọ́n ní ọlọ́run sọ báyìí kéèyàn ní ẹja gbọ́ràn ẹ̀rọ ní jẹ́bẹ̀ níbi táyé lajú dé àbí n tó jófin ọlọ́run kéèyàn ó máa fi ṣàwẹ́wà kéèyàn wá rí àwọn obìnrin tí wọ́n ń múra bọ́lọ̀wọ́n bá ṣe ní kí wọ́n múra kéèyàn ó ní àwọn eégún wo ní àbọ̀ kó máa pẹ̀lẹ́ àní eégún bọ́ bá bẹ níbi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ kó yá dìde kúrò ń bẹ̀ ọlọ́wọ́n bá ní fa àárẹ̀dọ̀ àárín ohun tètè takété sí wọn má bá wọn jókòó pọ̀ fa àárẹ̀dọ̀ àárín àwọn tí wọ́n ń sọ tó lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́hún yálà nínú ọ̀rọ̀ àbí nínú ìṣe ọlọ́wọ́ bá nílò ànábì sallallahu alaihi wasallam fàárẹ́dọ̀ àníhùn ó tó tó lè bárú àwọn ènìyàn bẹ́ẹ̀ jókòó àtàyàkúdó fi hadithin ghairi ó dìgbà tí àwọn ènìyàn bá wá ń sọ ọ̀rọ̀ míì tí kìí ṣe ọ̀rọ̀ tó lòdì sífẹ́ tọ́lọ́ ẹ̀rì pọ́lọ́wọ́n ọba tó dá ọba tí máa ń sọ̀rọ̀ ọba tó ma n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti tí ó máa ṣẹlẹ̀ lọ́la lọ́lọ́ ẹlòmíín bẹ látara ibi tó ti ń ṣiṣẹ́ kò rí bí yẹ́ sí àwọn tí iṣẹ́ ó pa wọ́n pọ̀ àwọn tí wọ́n jọ máa jókòó wọn kì í ṣàwọn tó mọ pàtàkì ẹ̀sìn ọlọ́run ẹlòmíín bẹ bẹ́ẹ̀ látara ibi iṣẹ́ ti ń ṣe ṣùgbọ́n lọ́wọ́ bá nítọ̀ tó o bá ti rí pé wọ́n ti mẹ́nu lé in le ń lè fa ìbínú ọlọ́run in tó lòdì sífẹ̀ẹ́ tọ́lọ́run tọ́ bá ti ń fọ̀rọ̀ ọlọ́run ọba sáwẹ́ wa fa àárẹ̀dẹ̀ àníhùn. fa àárẹ̀dẹ̀ àníhùn hátà ẹ̀kúndó fi àdéhùn ọba yìí. torí pé ó lè má rọrùn kó lóò ní báwọn jókòó rárá ọlọ́run ọba ní nígbà tí wọ́n bá ti ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba sáwẹ́ wa ìwọ́ta kété sí wọn ó wá lè bá wọn jókòó àtàyà kódó fi hadithin gairihi tí wọ́n bá wá kúrò lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n ń sọ ọ̀rọ̀ míì tí kò takò fẹ́ tọ́lọ́hún tí ò lòdì sífẹ́ tọ́lọ́hún tí ò sí fífi òfin ọlọ́run ọba sáwẹ́wà ń bẹ̀ ó lè wà pẹ̀lú wọn nígbà náà. wà á máa yọ̀ wọ́n sí ṣe ìtàn. فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين ọlọ́run ọba dojú ọ̀rọ̀ náà kọ ànábì sallallahu alayhi wa sallam ọlọ́run ni wa imma yunsiyannaka shaitan ọlọ́run ni ayá muhammad rí ànábì in ansaka shaitan tẹ̀sùn bá wá gbà ọ́ lágbè ó ti wà láàrin wọn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tó lòdì sífẹ̀ ẹ̀tọ́ lọ́hùn ṣùgbọ́n gẹ́gẹ́ bí èèyàn ìwọ gan ti gbàgbé pé n tó yẹ kó ṣe ò wá rántí wọ́n ń sọ ò dá wọn lákẹ́ ìwọ náà tún wà láàrin wọn ẹ ọlọ́run tó dá wa tó ti mọ̀ wá láàfin pé wà áfáà tó fẹ́ ṣe wá sí àbí wọ́n tó fẹ́ tọ́ àwọn ènìyàn ṣe bẹ̀rù ọlọ́run lápòjúwe èèyàn sọ fẹ́ nìkan wípé nǹkan báyìí ó dáa ó bá tún di kò tí tọ́gbọ̀n ṣẹ́jú èyàn bá tún rẹ́niyàn tí ń ṣe nǹkan yẹn ó yẹ kó lè fún ní excuse ó ṣe é ṣe kó ti gbàgbé ó ṣe é ṣe kọ́kàn rẹ̀ ti kúrò mbẹ̀ kàkà tó fi yẹ kó fún ní excuse èpè lọ sẹ́fún ẹ̀yìn yẹ̀ lè ṣoríire gbogbo ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ fún yín ọlọ́run tó dá wa gan ó fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ tó ń tipa sọ pé kẹ́ ẹ má tì wọ́n ọlọ́ni rẹ̀ ànábí wa ìmọ̀ yóò ń ṣe ànẹ́ka ẹ̀hẹ́n. wà ọlọ́run ọba ló lè wáyé bẹ́ẹ̀ kéṣù jẹ́ kó gbàgbé kéṣù ó gbà ọ́ lágbe tó yẹ kó ṣe lásìkò yẹn ìgbésẹ̀ tó yẹ kó àṣẹ tọ́lọ́ ń pa pé kéèyàn ó ṣe téèyàn bá wà nírú ààyè bẹ́ẹ̀ ó náà ní fa àárúndọ́ áníhùn tó o bá lè dá wọn lákẹ́ kúrò lọ́dọ̀ wọn ọlọ́run ní èèyàn lè wá mọ̀ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n kílẹ̀ ó rọ́ mọ́ ni kéèyàn ó gbàgbé ó lè ká ẹlòmíì mọ́bi tó ṣe wípé àti dìde ó lè ṣòro tó bá wá rú ẹni bẹ́ẹ̀ mọ́ ti conclude mọ́ ti ìdájọ́ lè lérí wípé ẹni burúkú ni kọ́lọ́mọba kọ́ wọlá tóbi rẹ̀ kó sànù ẹnì kọ̀ọ̀kan wa ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà wọn máa má pèjúwe kan wá wọ́n ní kí la fẹ́ sọ lórí ẹni taari nínú tẹlifíṣàn níjọ́ tí wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. No àwa ari NTA wá gbé nígbà tí NTA gbé níbi ọdún Ọ̀ṣun gangan ọlọ́run tún ṣe lẹ́ni tó nírun gbọ̀n títún wá ń gbọ̀n ẹni ah láìla afálágbájá rèé bí ọdún Ọ̀ṣun bẹ́ẹ̀ yẹn ṣe rí náà yẹn bá ní pé ah, alágbájá ẹlẹ́bọ gbáà ni a báyìí níbi náà ti ń bodò Ọ̀ṣun kọ́lá àgùntí yarun gbọ̀n lọ́wọ́ báyìí ni ustaz muhammad awal ambeya lọ́mọ má kò ju ọ̀rọ̀ wa ọlọ́run bá kọ́ bá ṣe dáadáa pàápàá náà àti gbogbo àwọn àpá tó kù. a ní ìgbà wa rí èèyàn báwọn ó ti kọ̀ǹkúlòtì alágbájá ẹlẹ́bọ̀ ni nígbà téèyàn wá lọ wádìí èèyàn wá rí pé ẹni yẹn bàbá rẹ̀ ọjọ́ kan nínú àwọn tí wọ́n máa ń ṣe òòsàn ọmọ yìí sì ti ṣe wáàsí fún bàbá kó bàbá ẹ má lọ bikini yìí mọ́ bàbá ní ọ̀dọ̀ òun ní lọ́mọ ọmọ ti wá jáde ńlé kò sí ńlé bóyá wà ní skul wọ́n bá sọ fún pé bàbá rẹ ti lọ rúgbẹ́ ọ lọ àwọn bọ̀ òun ọ lọ bá wọn bẹ̀ gbogbo kúrò mẹ́ torí pé orígbé bàbá àwọn tó ń bá sọ yóò ti ju òun yóò kúrò mẹ́ torí pé bàbá rẹ kó ti kúrò lé ló fi lọ ọba wa ń sáré ó délé bàbá ń kọ́ ti wà lọ ọba mọ́ra àsìkò tó débẹ̀ tí ń wá bàbá kiri ló ṣe déédéé gbà <laughs> tí wọ́n ti kàmbẹ̀ náà bá gbé èyí ò nìkan ni wọ́rí ló ti ń fọ́ kiri alágbàjá ẹlẹ́bọ ni ọ̀dà nítorí àrùn gbọ̀ngàn níbi yóò sàn lọ́bi jẹ́ wípé ọlọ́run ó fún wa létí méjì ó fún wa lójú méjì ó fún wa lẹ́nu kan kó lè jẹ́ pé ń tá a rí yóò pọ̀ ju tá a máa kó lè jẹ́ pé ń tá a gbọ́ yóò pọ̀ kí ṣe gbogbo ẹ̀ náà láfi máa sọ. So anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi ni kafa bil mar'i kadhiba eh an yuhadditha bi kulli ma sami'a anabi ló tó ká pè yàn ní onírọ́ tó bá ṣe pé gbogbo tó bá gbọ́ láyé náà ni máa sọ níjọ́ tí ò bá rí tí ó sọ yóò parọ́ ọjọ́ náà kì í gbogbo tó bá rí nípa ìyàwó ìyàwó ló sọ fọ́kọ ẹ̀ èmi ń bẹ fi túlé ni kò ní tún nǹkan ṣe lọ́lọ́run ọba fi wá ń jẹ́ kó yé wa níbí wípé gbà mí ń bẹ ìrẹ́ ànábì wà á mọ̀ yóò sì yá nẹ́ka ṣàìtàn. wà á mọ̀ yóò sì yá nẹ́ka ṣàìtàn. ọlọ́run ọba ló lè wáyé bẹ́ẹ̀ nígbà míì kéṣù ó gba ìrẹ́ ànábì lágbè níta ni ó ṣe lásìkò yẹn tó yẹ kó ṣe kó má rántí bọ́lọ̀ ń bá dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì sallallahu alaihi wasallam ta wá lè mi ta ni wọ àwọn tó pera wọn ní ustaz náà nìyẹn o ànábì gan lọ́lọ́run ló lè gbàgbé yìí ta wá ni ò lè gbàgbé nǹkan mi ń bẹ tẹ́gbà síbáyìí ah, náà lẹ sọ pé kí ni pé wàhálà ọ̀kan mi ò lọ bẹ̀ ó wá lè jẹ́ pé ẹni tó tí ò tiẹ̀ ní màgán wọ́n rántí lásìkò yẹn ìwọ gan tó ọmọ ọkàn rẹ lè má lọ bẹ̀ ṣùgbọ́n làwọn ọba wa ń fi yẹ wa wípé tó o bá ti wá fa ìmọ̀ ẹ̀yìn ṣe ẹnẹ́ka ṣàìtàn. fẹlẹ tẹkọọ àdùbà ẹlẹsì kìrọ máa ń kọ omi lọlímì. ọlọ́run ṣùgbọ́n fẹlẹ tẹkọọ bá dà dìkọrọ ní kété tó o bá ti lè rántí o ò sì gbúdọ̀ jókòó ń bẹ̀ wá a foríjì ọ́ lérí èyí tó o ṣe nígbà tó o máa a ti sàmójúkúrò fún ọ lérí èyí tó wáyé nígbà tó gbàgbé tésù gbà ọ lágbè ṣùgbọ́n ní kété tó bá ti rántí fàlátàkẹ́ ọdọ̀ bá àdàdìkọ̀rọ̀ máa lọ́kà omi zọ́ọ̀lìmí fàlátàkẹ́ ọlọ́wọ́n bá ní kété tó bá ti rántí ó jókòó mẹ́wàá o gbúdọ̀ jókòó pẹ̀lú àwọn ìjọ alábòsí àwa rí mú jáde nínú àyà yìí àwọn ìdájọ́ tó pọ̀ àwọn ìdájọ́ tó kó sábẹ́ ẹ̀ tá a bá ní àmọ́ sírò rẹ̀ ó fẹ́ lé lọ́gọ́rùn nítorí pé àìmọye àlámọ̀rí tí máa ń kó yẹn sí wàhálà tó yẹ pa àyà yìí ti sọ ó ti yanjú ẹ̀ ó dé kó yé wa wípé nínú mọ̀wá ní òtẹ̀kìlífù gbogbo ntọ́lọ́wọ́n bá ní á ṣe ẹ báyìí o ò gbúdọ̀ ṣe báyìí báyìí ni kò ṣe gbogbo nǹkan yẹn lè mọ́ work nígbà míì tí nǹkan kan bá ṣẹlẹ̀ nínú àwọn nǹkan tó lè ṣẹlẹ̀ tó fi lè mọ́ work téèyàn ò sì ní lẹ́sẹ̀ òun náà ni anisian téèyàn gbàgbé téèyàn bá gbàgbé èèyàn máa wo èèyàn kásùn bá ọba gbàgbé kò káyìlá ọba dàsíkò ásírì òkè ásírì òkè magrib òkè ṣáì èyàn ti wá fẹ̀yìn lélẹ̀ ó fẹ́ sùn ọwọ́ ń wá àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ ẹni tí ń ṣènáwó tí ò bá kí ìsara ó lè mọ́ra ìlàkì yóò rò pòun ti kíni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀wọ̀n yóò tí ò rò jẹ́jẹ́ bó tẹ̀ jẹ́ pé ìnáwó ò ní amẹ́kírun lásìkò akàn méyìn wá nínú tí àwọn nǹkan tó lè fà á ẹni tó yẹ pé òun máa la tó fi inú èso ó sì dùn gbèjẹ mojọ gbàgbé mi jọ kírun ọlọ́run wá ní ọ̀ọ́ bí èso mi sì ní kọ ìṣẹ́lẹ̀ fún torí pọ́ gbàgbé ni anabi sallallahu alayhi wa sallam anabi ni man nasiya an salatin en tó bá gbàgbé pohun ó ti kírun kan fali yusalliha idha dhakaraha anabi ni gbà tó bá tó rántí tó bá ti rántí náà ni kó kipara kò lẹ́ṣẹ̀ kò sí kàfàrà kan kò sẹ́ṣẹ̀ kankan fún jù pé kó kipara ńgbọ́ bá ti rántí lọ bọ́bọ́ wa jẹ́ pé òru lèèyàn wá rántí kó o sì lọ sàlùwà lábà náà kó o kí padà má wàá dá gbogbo òru tó kù padà o òdo zúrì yẹn nìkan òun ló kí padà ṣùgbọ́n tó lè fi lẹ́sẹ̀ òun náà nìkan ah àti lọ sàwọ̀ lárò ẹ̀wọ̀ ní sọ́dọ̀lá àtìgbà tó ti rán sí yẹn ẹ̀ṣẹ̀ ti wà ṣùgbọ́n gbà tó gbàgbé tó rántí rárá kò ṣẹ̀ṣẹ̀ fún yàn ọlọ́run fi yẹn ìrègá mọ́ lè ṣe tọ́nù ọlọ́run fi fi mú èṣù gbolẹ̀ ní pé mèsì ní kọ̀ ìṣẹ́lẹ̀ fún ọ̀kan nìyẹn nínú masala àwọn masáìlì míì tún wá ń bẹ bẹ́ẹ̀ mélòó mélòó ní nǹkan míì téèyàn ó sì gbàgbé lápèjúwe ẹni tó jẹ́ èèyàn lówó tẹ́ ẹ jọjọ ládéhùn pẹ̀ jẹ̀rà yín lówó ó yáwó lọ́wọ́ ẹnìkan ó yá twenty thousand lọ́wọ́ ẹ̀ ẹ wá ní ẹja kọ́lẹ̀ ẹni tó lówó nígbà èmi àti ẹ súnmọ́ra wa kọjá ká kọ̀ọ̀kan lẹ̀ bó jẹ́ yẹ pé <laughs> èyí tó dáa jù bàbá yára ló ẹja kọ́lẹ̀ bó ti wulẹ̀ wa tó ọ dáa kó wà torí èmi kọ́ torí ọ̀la ni nínú àwọn nǹkan táwọn àáfàá mú wá ìgbàgbé lè wáyé kéèyàn ó dìnnà èmi ò yọ mo ti kì í dẹ̀ kó fi ṣe kò wá ní lẹ́sẹ̀ ibi tí wàhálà wà nù <laughs> torí kò ti gbàgbé ni akúni akọọlẹ̀ ìwọ náà ló ní ọmọ kọ ṣùgbọ́n gbà tó bá rántí o gbọ́dọ̀ dá owó yẹn padà ṣùgbọ́n tí o bá rántí pé a ní mo ti san padà sẹ́ mo ti san nìsíàn tó bá lọ gbàgbé bẹ́ẹ̀ tí o bá rántí mọ́ tọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn tí gbàgbé lè wáyé lérí ẹ̀ ọlọ́run ọba fi ń sọ nínú alukur'an tó ń mú àdúrà wa wípé rọ́bànà la tu'akhidna in nasina aw akhta'na rọ́bànà ọlọ́run ọba wa la tu'akhidna ọlọ́run dákun mọ́ fi bí wá gbogbo nǹkan tá a bá gbàgbé ń tá a bá gbàgbé tó yẹ ká ṣe tá a wá ṣe àwọn àkàtọ́ ná àbí nǹkan tó ṣe wípé ó ṣèèṣì ni àmọ́ọ́mọ́ ó ṣèèṣì wáyé ni ọlọ́run mọ́ fi bá wa wí ọlọ́run mọ́ gbà wa mú lérí ẹ̀ áyà yìí ó tún padà jáde ńbẹ̀ náà wípé ògbóhun tó bá wáyé látara pé èèyàn gbàgbé èèyàn lẹ́ṣẹ̀ nígbà tí èèyàn gbàgbé yẹn ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ lè máa wáyé nígbà tí èèyàn bá ti rántí falátakà ọdún bá dá dìkọ̀rọ̀. فلا تقعد بعد الذكرى مع القرن الظالمين lábẹ́ àyà yìí masala mi tó tún jáde òun náà ni wípé ọlọ́run ọba ó máa ń ṣàfitì ìmúgbàgbé bá ní àbí tí ń jẹ́ gbàgbé àṣàlàyé ẹ̀ sọ́dọ̀ ṣètọ́nù ìbéèrè wa ni wípé ọlọ́run dojú àyà yìí kọ ànábì sallallahu alaihi wasallam wípé rẹ̀ ànábì tó bá tíṣe tọ́nu bá gbà ọ́ lágbè ìbéèrè táwọn máa béèrè ni pé só rọrùn kánábì ó gbàgbé nǹkan ṣé ó yẹ ká gbà nípa ànábì lè gbàgbé nǹkan ṣèbá ànábì ọlọ́run màásùm ẹni tó bá pè lánàbì ọlọ́run màásùm ni wọ́n àwọn tí ò lẹ́sẹ̀ àwọn tá a ti ṣọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ ni wọ́n so wá tún yẹ kíló ẹni pé ó gbàgbé nǹkan tá a bá ló gbàgbé nǹkan bó wà ní kùránì tó mú wá ọlọ́run sọ pé sànú ó káfalá táǹsà ó ní gbàgbé ó mọ kí a mọ fi kùránì mọ́ ọ ni lè gbàgbé ẹ̀ ànábì ò dàbí àwa tá a fẹ́ wá kùránì tá a lọ tilẹ̀kùn mọ́ rí táwa ń ha sórí ànábì ò ha sórí kò ní gbàgbé ẹ̀ ni yóò mọ kà tó nínú àwọn ìjọ kan. pàápàá jùlọ àwọn ṣíà àwọn sá ìgbàgbọ́ wọ́n ṣe àìgbàgbọ́ sí kásọpá nàbí gbàgbé nǹkan wọ́n ní gbogbo àwọn ahadith tó bá ń tọ́ka sí wípé nàbí gbàgbé nǹkan hadith dọ̀ífù ni dọ̀ífà gbogbo ẹ̀ kò lálàáfíà nítorí pé sísàfitì gbígbàgbé nǹkan sára nàbí àbùkù ló jẹ́ ó sì tàbùkù sẹ́ta fi rán ṣùgbọ́n èyí tó lálàáfíà nínú ọ̀rọ̀ ó náà ni ìgbàgbé pànàbí ń gbàgbé nǹkan kì í ṣàbùkù ń tọ́ka wípé èèyàn ni torí ká gbàgbé nǹkan àdámọ́ ni nínú àdámọ́ ta àdámọ́ gbogbo ẹni tó bá ti ń jẹyàn ìyẹn ni ẹ̀rí pànàbí èṣe mọ̀lẹ́kà ìyẹn ni pànàbí èṣe ọlọ́run kó gbàgbé nǹkan yẹn gan ọlọ́run fi fọ́ ọmọ ni torí pé ọlọ́run ọba ànábì sọ fún wọn kò lè ní innama ana basharun mithlukum yuha ilayya dájúdájú èmi ànábì èèyàn bíi tiyín lèmi ṣe ń jẹun lèmi náà ń jẹun bẹ́ẹ̀ ṣe ń mu lèmi náà ń mu èmi náà máa sùn èmi náà ṣùgbọ́n tí mo fi yàtọ̀ sẹ́yìn ni pé ọlọ́run fi wá àyè ránṣẹ́ sí mi tí kò sí fẹ́yìn ṣùgbọ́n ogun tí máa ń ṣẹlẹ̀ sọ́mọ nìyẹn náà ló ń ṣẹlẹ̀ mi náà nínú tí ń ṣẹlẹ̀ sọ́mọ́nìyàn ní nìsíàn kéyìn ó máa gbàgbé nǹkan lóbi jẹ́ pé ta abala nàbí ń gbàgbé nǹkan ìyẹn ò tàbùkù ẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tí àfáwa Imam Bukhari tí wọ́n gbà wá Ànábì ní innama ana basharu mithlukum Ànábì ní dájúdájú èmi tẹ́ rí abara bíi tiyín lèmi náà èèyàn bíi tiyín ni mo jẹ́ ansa kama tansao èmi náà máa gbàgbé nǹkan gẹ́gẹ́ yìí náà ṣe máa gbàgbé fa idha nasitu fadhakkiruni bí n bá gbàgbé nǹkan kan ẹ mi létí sallallahu alayhi wa sallam hadisi yìí ń bẹ nínú tírà fáwọn imam bukhari ó sì ń bẹ nínú tírà fáwọn imam muslim hadisi yìí lálàáfíà ànábì fi rinlẹ̀ wípé yàtọ̀ sí àyà kùránì tá a kà yìí nítorí a máa sọ léyìí ó lè rìnà pàdé ṣíà ẹ̀rí nínú kùránì ni pé ọlọ́run wà ìmọ̀ yunzi yannaka shaitan ọlọ́run sọ pé èṣù tó bá gbà rẹ ànábì lágbè ọlọ́run establish pé ànábì lè gbàgbé nǹkan náà àyà kùránì nínú hadith náà ànábì sallallahu alayhi wa alayhi wa sallam hadith tó lálàáfíà nu Bukhari àti Muslim ànábì ní innama ana basharun mithlukum ansa kama tansa o èmi tẹ́ rí èèyàn abara bíi tiyín lèmi náà mo máa ń gbàgbé nǹkan bẹ́ẹ̀ náà ṣe ń gbàgbé nǹkan o fàídà nasitu fadhakkiruni tí n bá gbàgbé nǹkan ẹ mi létí o. bákan náà anábìwá muhammad sallallahu alayhi wa sallam níjọ́ kan anábì ń kírun ẹ̀rùn olóòpó mẹ́rin ànábì wá kí rákà méjì ànábì bá jókòó ànábì bá sálámà sallallahu alaihi wa alihi wa sallam ìgbà tánábì sálámà gbogbo àwọn sàbẹ̀ ń wura wọn lójú àṣì ah, lórí ìrìn àjò tábà lè sọ pé kọ́sùrù ní akí sásọpá ànábì gbàgbé ni àbọ́lọ́run ti ti sọ ìrun di méjì ni ṣùgbọ́n kó wá ò lè sọ̀rọ̀ wọn ò mọ tí wọ́n wò ó lè sọ ẹwà pọ́nlé tí wọ́n ní fànàbí sallallahu alaihi wa alihi wasallam ṣùgbọ́n nìkan bẹ́ẹ̀ nínú àwọn sàábé wọ́n ń pe ìnagijẹ rẹ̀ ní zuliyadéyìn ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí pé kí ló náà fi ń pè ní zuliyadéyìn ṣe ọwọ́ mẹ́rin làwọn ní ní tèmi wẹ̀yẹ̀ náà lọ́wọ́ méjì ìnagijẹ rẹ̀ ní ọlọ́wọ́ méjì kí ló náà fi ń pè bẹ́ẹ̀ sọ́wọ́ ìyẹn gùn pọ̀ jura wọn lọ ní ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí lákọ̀ọ̀bù tí wọ́n fún ẹni ló wá béèrè bí Rasulullah eré òjíṣẹ́ ọlọ́run ṣé ó dìrùn kù ní àbọ̀ gbàgbé anabi sallallahu alayhi wa sallam anabi ní bò ní bukaluku náà bá fẹ́ lu sí i àbúrò ṣeré náà nìyẹn anabi ní àbáyá ẹ̀dá kì í ẹ̀mí ọmọ òrò wa ti kípé ní sallallahu alayhi wa sallam anabi wa kí méjì sí nígbà anabi wa kí méjì sí tán anabi sallallahu alayhi wa ó wá sálámà nígbà tó wá sálámà tán ọ wá ṣe forí kanlẹ̀ lẹ́yìn sálámà táwọn bá wá ń pè báàdì jama tẹ́yìn ọba ṣẹlẹ̀ ńjọ́ náà bó o láṣẹ mọ bá a ṣe máa ṣe ńjọ́ tá a bá lu bàdì tírú èmi bá ṣẹlẹ̀ sí wa sọlẹ́bìrì mọ̀ pé pàdánù ń gbàgbé yẹn oore ló tún jẹ́ fún wa ká lè fi kẹ́kọ̀ọ́ ni sallallahu alayhi wa wa sallam kì í ṣe àbùkù fánàbí bó ti wulẹ̀ kó máa ìjà nabi sallallahu alayhi wa sallam ó ń bẹ nínú àwọn onímọ̀ tí wọ́n ní tọ̀ tá a bá lánàbí ń gbàgbé nǹkan ó lè gbàgbé nǹkan níbi àlámọ̀rí ìjọmọnìyàn ṣùgbọ́n kò lè gbàgbé nǹkan níbi ẹni tó bá jọmọ́ revelation ntọ́lọ́n bá ní kó wá kí fún wa bóyá ah, ànábì mọ̀ ti gbàgbé fatiha hmm, kò lè ṣẹlẹ̀ ọlọ́run sànù orí òkà wàlà àtàwọn sànù ṣùgbọ́n àwọn àfáà sọ pé nígbà míì tó bá wu ọlọ́run àyà míì tọ́lọ́run ò fẹ́ kó exist mọ́ nígbà tí kúránì ń sọ̀kalẹ̀ ọlọ́run ò ní kánà bí ó gbàgbé torí pọ́lọ́run ò fẹ́ kó wà nínú ìtọ́lọ́run fẹ́ lò fún gbà yóò ti lò fún ọlọ́run mú kúrò bẹ́ẹ̀ man min ayati aw nunsi'a na'ti bi khairin minha aw mithliha ó lè wáyé bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tí Kùránì ń sọ̀kalẹ̀ ni o torí pé tá a bá ń wá àyà náà ọlọ́run sànú kò rí uka falatansa a mọ̀ fi kùránì mọ́ a mọ̀ kí kùránì falatansa ò ní gbàgbé rẹ̀ ilá masha allah ẹ̀rọ tọ́lọ̀ mi parí ẹ̀ ṣùgbọ́n o àwọn tá a bá fẹ́ o àlejò gbàgbé mi o nítorí pé a fẹ́ kí ó wà nínú anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith afawa imam bukhari anabi ni lakod adhkarani ayat kada wa kada kuntu umsituha anabi ni alayhi salatu wa salam anabi ni jibril rán mi létí Aya báyìí báyìí tí mo gbàgbé ọ̀ràn mi létí ẹ̀ hadith ń bẹ̀rẹ̀ sọ́ọ́ Bukhari nítorí bí sọ yìí àyà Kùránì ni so ìyẹn túmọ̀ sí wípé bó bá wu Ọlọ́run gbà mí Ọlọ́run lè ní kánàbí ó gbàgbé àyà tó ọlọ́run sì tó ní kí jìbìrì ọ̀ràn létí láti lè fi jíkọ́ mọ̀ òye sọ ọlọ́run ẹ̀dá bíi táwọn yòókù nìwọ náà tí ìbáṣà wa ta aràn létí rẹ̀ ò ní rántí ìgbà míì ọlọ́run lè ní kánàbí ó gbàgbé rẹ̀ nítorí pọ́lọ́run ọba ọ̀fẹ́ káyà yín ó exist mọ́ nínú Quran ìdọ́lọ́run fẹ́ lò fún lásìkò yẹn wọn lọ́run ti lò fún yẹn so wàbí táàlì ìgbàgbọ́ lérí wípé tá a bá sọ pánàbí ó gbàgbé nǹkan àbùkù ló jẹ́ fún là kìí ṣe àbùkù fún ìyẹn ń júwe wípé kìí sọ ọlọ́run ó ń júwe wípé ọmọ ènìyàn ni innama ana basharun ìwádúró lórí ìgbàgbọ́ àwọn ṣíà yóò kó yẹn sínú wàhálà tó pọ̀ lóbi jẹ́ pé àwọn ṣíà àwọn onígbàgbọ́ ní sùjúdù sáwí pé ìforíbalẹ̀ gbàgbé torí pé principle tí wọ́n ti ní yẹn pánàbí ò lè gbàgbé nǹkan gbogbo àdìsí tó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sùjúdù sáwí ó consider rẹ̀ pé weak àdìsí ni wọ́n nílò tọ́ba wá dé rùkù tọ́ba lè rùkù wọ́n wà kó nu wàhálà nasalula salama naam wàásìlè. وما على الذين يتقون من حسابهم من شيء ولكن ذكرى ọlọ́run ọba tó dá wa ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ yán ọ̀rọ̀ lọ́lọ́run bọ́lọ̀ ń bá sọ̀rọ̀ èyí ò tún ní sẹ̀sẹ̀ mọ́ àgà wípé kinní kan ò tí ì yé wa ọlọ́run yóò sọ yóò yán tí ó yé èèyàn torí pé pé Quran ní mubin ìwé tá a ṣàdáyẹnrí tá a ṣàlàyé ẹ̀kúnrẹ́rẹ́ nínú ẹ̀ ìgbà tọ́lọ́wọ́n ọba tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ibi tán bá ti ń sọ ọ̀rọ̀ kò bá kùn pé sílànà tọ́lọ́hún àgùdọ̀ jókòó ń bẹ̀ ìbéèrè tí ó wà lẹ́mí rẹ̀ nípa ọlọ́run ibi tẹ́mi sì ti ń ṣiṣẹ́ gbogbo àwọn tá a jọ máa jókòó ń bẹ̀ wọ́n iṣẹ́ mùsùlùmí àwọn ẹlẹ́fẹ̀ẹ́ ẹ̀dá ni wọ́n ọlọ́run ti à ń sa tóun rò ọlọ́run ti wá ánsá rẹ̀ wípé ah kìí ṣe pé ò lè jókòó tì wọ́n ò lè jókòó tì wọ́n ṣùgbọ́n tó bá ti di pé wọ́n ti mẹ́nu lé ìmọ̀ fi àmì ọlọ́run ọba ṣe yẹ̀yẹ́ ò gbúdọ̀ jókòó èyàn tó lè rà pé ah, ọlọ́run ló wọlé sáà bí ẹ̀bá gbàgbé ńkọ́ ọlọ́run tó mú wa wà ìmọ̀ yóò ń ṣe yá ìnáka ṣe ọ̀n ó ṣeé ṣe lóòótọ́ èṣù lè gbà ọ́ lágbè ìdáhùn rẹ̀ tún wá torí pé ọlọ́run ọba ó ti rẹ́mìí wa ó ti mọ̀ ń ta fẹ́ rò ọlọ́run ọba ní fàlàtẹ́ ọdún bá dá dékọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí o bá ti rántí ìgbà tó o ti rántí kò lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó o bá ti rántí o gbọ́dọ̀ jókòó máa lọ́ka omi ẹ̀vọ́lì pẹ̀lú àwọn alábòsí ẹ̀dá má bá wọn jókòó ọlọ́run ọba tún wá ti mọ téèyàn tún lè rò lẹ́mìí pé àìwá mọ̀ gbà mí béèyàn bá bá wọn jókòó tí wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kan tó kù díẹ̀ káàtó téèyàn ò sì lè dìde ṣùgbọ́n èèyàn ń dá wọn lákẹ́ wọn ò gbọ́ ṣùgbọ́n téèyàn ń ṣe ò gbá kéèyàn ó dìde ń bẹ̀ àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run wa mú àyà tó tẹ̀lé ó fi ó fi ó fi ó fi ó fi tọ́ wa sọ́nà ó sì fi liberate wa níbi psychological disturbance tá a bá máa ní kí lọ́lọ́run ọba wa wí. wàlẹ̀ alẹ́ lẹ́bí rẹ̀ yẹ tẹ̀kún lẹ́mí ṣe sábì yìí. شيء ألا نوما على الذين يتقون kò sẹ́ṣẹ̀ fáwọn tó bá páyà ọlọ́run ọba min hisabi kò ìṣirò iṣẹ́ tá a ṣe fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fi ń ṣeré tó sì wà láàrin wọn tó lágbára àti lè dá wọn lákẹ́ tó sì láǹfààní àti lè dìde ọlọ́run ọba nírú ìwọ tó bá fi bẹ̀rù tó bá arẹ́mi tiẹ̀ pé bẹ̀rù ọlọ́run bá ń bẹ lẹ́mìí rẹ̀ in tí wọ́n ń sọ yẹn ò ní bá wọn pín nínú ẹ̀ṣẹ̀ náà ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú kan ní májẹ̀mú tó fi ní pín bẹ̀ ìwọ náà gbúdọ̀ sọ jáde pé ìtẹ̀sọ yóò da wọ́n wàá gbọ́ ni wọn ò ní gbà ó gbúdọ̀ sọ condition nìyẹn ó gbúdọ̀ hàn nínú ṣeṣe ẹ pé inú rẹ ò dùn sí tí wọ́n ń ṣe ṣùgbọ́n tíyẹn ò bá ti sí ń bẹ̀ tíyà bá dé ẹjọ́ pín ní tọ́lọ́wọ́n ọba fi sọ pé wà máa alálẹ́dì náírà takùnà mi ní ìsáàbì mi ń ṣe é. wà máa alálẹ́dì náírà takùnà mi ní ìsáàbì mi ń ṣe é. ولكن ذكرى لعلهم يتقون أيوة ما يلزم المتقين الذين يجالسونهم شيء مما يحاسبون عليه من ذنوبهم ọlọ́run ọba ní wàmá ala ladina yattaqu wàmá alayhim kò sẹ́sẹ̀ fún wọn àní ìdílé wọn lérí àwọn wo alladina yattaqu àwọn tó bá níbẹ̀rù ọlọ́run ọba minisa bi mi ṣe àwọn ìṣirò ẹ̀ṣẹ̀ wọn àwọn tí ń sọ̀rọ̀ ọlọ́run ọba tán fi ń sawẹ́wà yẹn àwọn ìṣirò ẹ̀ṣẹ̀ wọn bá ṣe ń kọ́lẹ̀ fún wọn bá ṣe ń kọ́lẹ̀ fún wọn a ní ìdíwọ̀ ẹni tó bẹ̀rù Ọlọ́run tó ń bẹ láàrin wọn ṣùgbọ́n kí ni òun náà fi ní tọ́sí nǹkan yẹn Ọlọ́run ní wàlákin condition tóun náà fi ní tọ́sí náà ni dèkìrọ́ kó máa ṣí wọn létí kó máa ní tẹ́ ẹ máa ń sọ yìí Ọlọ́run ò máa fẹ́ gbẹ́nu ẹ sọ à ń sọ yìí Ọlọ́run ò máa yọnu sí ìdọ́jókòó anidẹ́ sọ kó o máa sọ kó sì kán sì máa rí lójú ẹ̀ pé inú rẹ̀ òdùn sí táwọn ń ṣe làálà bóyá tó bá tẹnu mọ́ tí ò bá dákẹ́ àwọn náà lè tara bẹ̀bẹ̀ wọ ọlọ́run kan jáwọ́ bẹ̀ ẹ wo bọ́lá wọn bá ti ń sọ̀rọ̀ lásọ̀yàn bó ṣe ma yẹn ìyẹn ti sọ́ọ̀fù ọ̀pọ̀lọpọ̀ question tó fẹ́ máa béèrè torí pọ́lá wọn ọba àlàyé aláwọ̀ mẹ́ni ọlọ́run tó dá wa ó mọ̀ wá nínú àyà ìyá wa rí gbọ́yé pàtàkì ìmọ̀ pàṣẹ dáadáa àti mọ̀ kọ̀wà bàjẹ́ torí pọ́lọ́run ọba ò sọ pé dandan kò sé ní májẹ̀mú pé gbogbo ibi téèyàn ó mọ gbé láyé pé gbogbo bẹ̀ náà ni ó ti jẹ́ pé tọ́lọ́ náà ni wọ́n máa ṣe ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ ọlọ́run tó dá wa faminkum kafirun wa minkum mu'minun yóò máa bẹ nínú wa àwọn tí ó máa ṣe tọlọ́hun ẹni tí ó sì máa lòdì sí tọlọ́hun wà yóò máa wáyé nínú ìlú ta bára wa àwọn orílẹ̀-èdè mi ń bẹ tó yẹ pé tọlọ́hun ni ó máa wù yẹn ṣe bó jáde síta báyìí títì tọlọ́hun ló máa rí bó wọnú tẹlifíṣàn tọlọ́hun ló máa rí bó gbọ́ rédíò tọlọ́hun ló máa gbọ́ àwọn orílẹ̀-èdè kan bẹ̀ bẹ́ẹ̀ orílẹ̀-èdè mi sì tún bẹ tó yẹ pé bó bọ́ta ìyapa àṣọ ọlọ́run ló máa rí a máa wáyé bẹ́ẹ̀ ibi tọ́lọ́run bá wá dáyìn sí tó bá wá bára rẹ ọlọ́run ọba jẹ́ kó yé wa wípé tó o bá fẹ́ kó sínú ìyà tíyà bá dé torí bá dẹ́bẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní tí àwọn ènìyàn kan bá ń ṣèbàjẹ́ lérílẹ̀ ó sì ń bẹ nínú wọn ẹni tó lè kọ ìbàjẹ́ yẹn fún wọn tí ò wá kọ ìbàjẹ́ yẹn fún wọn tíbi inú ọlọ́run bá bá dé ìjìyà yẹn yóò kó náà sínú wọn ò jọjọ jẹ ìyà yẹn náà ni olóòótọ́ òun mọ̀ pé ó dá ṣùgbọ́n ìjókọ̀ fún wọn bí tọ́lọ́wọ́n bá fi sọ láàyè míì nínú alukur'an torí pé Ọlọ́run ti lórú ìdájọ́ bẹ́ẹ̀ lórí àwọn ènìyàn kan tó ṣáájú Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitonir rajim lu'ina alladhina kafaru min bani isra'il ala lisani Daud wa Isa ibn Maryam. ذلك بما عصوا وكانوا يعتدون ذلك بأنهم لا يتناهون عن منكر فعلوه لبئس ما يس كانوا يصنعون ọlọ́run ọba ní lọ́yìnà lẹ́dìnà káfárú min bani Isra'il ọlọ́run ọba ní àti ṣẹ́bi lé àwọn èèyàn kan nínú àwọn ọmọ Israel a gbé wọn ṣépè àlàánà wọn látòrí ahọ́n ànábì dáúdà láti kó fún wọn lépè èpè sì mọ́ wọn wà ń sàbùnú Mariam ń sá ọmọ Mariam náà ó náà ń wọ̀n wọn ní lépè. torí pé ẹlòmíì tá a bá ń ka pé láàánà nàbí sálà sálà ànábì láàánà àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rí àwọn ànábì wọn ànábì wọn nìyẹn ló ń ṣe pé ah, àwọn jẹ́rìí ànábì làwọn. kódà nínú báíbù gan tó bá kà dáadáa níbi tó ti ń wọ́n àwọn èèyàn lépè wá igi náà gbé pè. ṣùgbọ́n kì í àwọ̀ òfin yẹn tabukú ẹ̀ torí pé ànábì ọlọ́run ò ní sọ nǹkan kan ní kò sọ lásìkò yẹn ni àwọn yẹn ọlọ́run fẹ́ sẹ́bi lé wọn lẹ́ẹ̀fìrí pé bọ́lá òun ṣe sọ̀rọ̀ yẹn nu kùránì ọlọ́run bá ní lóyún lẹ́dí kùránì ó pé pọ̀ ọlọ́run ní àṣẹ́bilé wọn lérí látòrí ahọ́n ọlọ́run sọ pé òun ló dá ṣe ọlọ́run ní lóyún lẹ́dí iná káfàrú min bani Israel àṣẹ́bilé àwọn ọmọ Israel lérí láti abẹ́ ahọ́n Dáúd àti Ìsá ọmọ Mariam sóun ló dá ṣe fún rẹ̀ nítorí wọn fẹ́ kó ṣe fún wọn ló ṣe fún wọn dálíkà bímọ àṣọ wákà àánú ya àti àdó ọlọ́run ní tọrọ wọn fi rí bẹ́ẹ̀ àìsàdédé sọ pé kí wọ́n ṣẹ́bi wọn látara pé wọ́n ya pa àṣẹ ọlọ́run wọ́n sì tayọ ààlà ni kí tí wọ́n ṣe kanu layatana auna àwọn kárí fa'alú wọn kì í kọ ìbàjẹ́ tí wọ́n bá rí àwọn ènìyàn wọn tí ń ṣèbàjẹ́ la yatanahawna an munkarin fa'alu anabi sallallahu alaihi wasallam anabi ní àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n mọ̀ tó tọ́ láàrin àwọn ọmọ bani israel tí wọ́n bá ti ráwọn ènìyàn wọn tán ṣe tí ọ̀dà ẹ̀kan náà ni wọ́n sọ wà ẹ má ṣe nǹkan ìmọ̀ súnmọ̀ lẹ́yìn wá àgbà náà wọ́n wàá já lásán ó mọ̀ bá wọn jókòó yùjà àlìsú um wáyùwà kìlú um wọ́n mọ̀ bá wọn jẹ wọ́n mọ̀ bá wọn mu òní sọ̀rọ̀ kan ẹ̀ ọlọ́run ọba ní bíi máa aṣọ wa kánú kánú láyà tánà àwọn àmú nkárí ń fa àlò. kánú láyà tánà àwọn àmú wọn tí wọ́n bá ra wọn tí wọ́n ń ṣèbàjẹ́ n tó báyé jẹ́ dèmí náà nìyẹn gbogbo tá n sọ nípa wa bàjẹ́ nìyẹn bí a ṣe máa ń kọ̀ bàjẹ́ tẹ́lẹ̀ nínú agbọ́njúmọ́ bóbìnrin bá wọ ṣòkòtò kódà ẹja fi àwọn ìlú tó jẹ́ ìlú Islam múlẹ̀ kódà lákùrẹ́ yìí bóbìnrin bá wọ ṣòkòtò gbogbo ọmọdé ó sì mọ̀ pàápàá wà àti lágbájá ó wọ ṣòkòtò ó ń ṣe bí ọkùnrin ojú ọ̀wà máa tì í àwọn tí máa wọ ṣòkòtò lóbìnrin gbà náà bíi kóbìnrin fẹ́ fọṣọ ní wíkẹ́ndì yóò wá wọ ṣòkòtò ọkọ ẹ̀ yóò wá dó sẹ́yìn kùlé àbí kó dó sínú bathroom tó wà máa wọ dáadáa pé ah ọmọ ga àwọn ah, náà ò lè wọ jáde torí kò ń ṣiṣẹ́ nínú ilé lójú wo kò tí pẹ́ o nítorí pé tá a bá rí ọmọ kan tó wọ̀ kọjá ẹni tí kì í ṣe bàbá rẹ̀ ládùúgbò ni pé bọ́láńlé wá ń bì ṣé ìpín nǹkan kọlọkọlọ ẹ padà sínú ilé yọ padà ni ṣùgbọ́n bàbá wo ló lè ṣe bẹ́ẹ̀ mọ́ sọ́mọ ọlọ́mọ lásìkò táwa ọmọ tó yẹ pé ojú bàbá rẹ̀ gan ló ti wọ̀ jáde kí wàá lọ́kàn tiẹ̀ bọ́láńlé gbọ́sibí yóò bàbá sórí yín pé báyìí <laughs> kí ni bàbá rẹ̀ náà sọ bàbá rẹ̀ ò ní ọmọ táyé bí láyé ń pọn in tó jáyé wọn bàjẹ́ nìyẹn nínú òwe Yorùbá Yorùbá ní ojú kan ọwọ́ kan fóònù àti wọn sọ ojú méjì ní bímọ igba ojú ní wò kí ni yóò wọ́ọ̀kì má o lè bọ́mọ ọlọ́mọ wí tíṣà gan nílé ẹ̀kọ́ bó bá bọ́mọ wí òbí ó sì wá nímúra pé òun fẹ́ bá tíṣà jà ìjọ ìdálùbárí kan wà mánu àti rí pẹ́rẹ́ǹtì tó gbá tíṣà létí torí pé wọ́n na máa rẹ̀ gbẹ̀nùnù oh, tí bá ìwọ rádaràdá yìí ìwọ rádaràdá olùkọ́ nígbà lójú ọmọ wọ́n ń pe olùkọ́ rádaràdá kódà bọ́rọ̀ yẹn bá parí bólùkọ́ yẹn bá ń kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ kò lè fà ní àlùbáríkà kọ nínú rò nídùn torí pé tóun bá ní kóun ó bínú fi ṣẹlẹ̀ ibi ọ̀pá yọ wà ní ń sì máa kọ́ ọ̀sùn mọ́nù mi ò sí ọ àlùbáríkà ò lè wọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ní tí ò da ẹjẹ́ kájọjọ máa panu pọ̀ pé kò dáa tá a bá panu pọ̀ pé kò dáa ẹni tí ń ṣàìdá náà aró mọ ti òun náà ṣùgbọ́n láwùjọ tá a wà lẹ́nu ẹni tí ń ṣàìdá gan láàmọ́ kan sára sí àwọn tí ń ṣe dáadáa láàmọ́ fẹnu tàbùkù wọn ọmọkùnrin yóò dirun àní sọ̀rọ̀ lérí ẹ̀ ọmọkùnrin yóò fi yẹtí etí àní sọ̀rọ̀ lérí ẹ̀ ṣòkòtò ọmọ jábọ́ kò jábọ́ yóò máa mọ̀ mọ́ já ṣòkòtò bọ́ nídìí ìyàtọ̀ ń bẹ pé ó jábọ́ fún rẹ̀ àti pé kéèyàn já ṣòkòtò bọ́ fúnra rẹ̀ nídìí ẹnìkan kan ò ní sọ̀rọ̀ lérí ẹ̀ ẹ̀ ẹ̀ sáfimọ́lẹ̀ ọmọ táyé bí láyé ṣùgbọ́n tó bá pẹ́ sìn ló ṣe ẹ̀ nífilẹ̀ tó bá pẹ́ sìn ló ṣe gbogbo fámìlì rẹ̀ láyé nínú fámìlì wa ẹnìkan ọ̀hẹ́ àyè kò ṣẹlẹ̀ àánú fámìlì wa ò lè dójú tẹ bí ìjọ gbogbo ìjáàbù rẹ̀ ni wọ́n sùn náà ṣùgbọ́n èyí tí ń wọ̀wọ̀ kú wọ́ kiri ẹ̀rí nǹkan kan ṣe lérí ẹ̀ ní tẹ́ padà máa sọ náà ni pé ọmọtáyé bí ọ̀làyé bí láàfin lè mọ̀ wípé gbogbo ibi tí irú bẹ́ẹ̀ bá ti ń ṣẹlẹ̀ ìbàjẹ́ ò lè kásẹ̀ ń bẹ̀ tíjà ọlọ́run bá wá dé àtàwọn tí wọ́n ṣe nǹkan yẹn àtẹ̀yìn tẹ́ wà nípò kẹ́ pín wọ́n lọ́wọ́ nǹkan yẹn tẹ́ dákẹ́ ẹjọ́ jìyà yẹn ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ni man ra'a minkum munkara falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi wa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'aful iman òṣìṣẹ́ ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá ti rí tí ò da tó o bá wà nípò kó o fọwọ́ yí bó o bá fọwọ́ yí padà ọlọ́run bí yàn lérè ipò wo lèèyàn lè ti fọwọ́ yí bàjẹ́ bẹ́ẹ̀ yàn bá jẹ́ pírẹsidẹ́ntì president lágbára ati gbófin kalẹ̀ pé kíní yẹn stop ẹ̀ ó lágbára bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn jẹ́ gọ́vnà ó lágbára bẹ́ẹ̀ àti ààyè kọ̀ọ̀kan tọ́lọ̀ ń fi oníkálukú ta kókó sí nínú yàrá rẹ nínú rẹ ọlágbára lórí ìyàwó ẹ ọlọ́mọ ṣe yàn lọ́kọ yẹyẹ tó yẹ pé wọ́n ń béèrè ìyàwó ẹ̀ mọ́ sáwọn mọ́mì mọ́mì yín kọ́ là ń béèrè ìyàwó yín ni <laughs> mami ni ìyàwó rẹ̀ ni mọ́mì Ọlọ́run kó ṣàánú wa o gbogbo ẹ̀yin tẹ́ ń pe ìyàwó yín ní mọ́mì ọlọ́mọdé yẹn ọkọ ìyá tó bí wa wà lọ́tọ̀ ìyàwó wa ẹ̀ ṣe ìyá wa ìyàwó wa ni kódà kó ti darúgbó kódà kéèyàn fẹ́ni tó tó èèyàn bí níyàwó kì í ṣe mọ́mí èèyàn ìyàwó èèyàn ni bó o lẹ́nu lérí ìyàwó ìyàwó ọ̀sà lẹ́nu lórí ìyàwó tiẹ̀ in tó o lè fọwọ́ yí ni ìwọ ló fi sínú ilé bó lẹ́nu lórí ọmọ ọlọ́mọ ó yẹ kó lẹ́nu láṣẹ lórí ọmọ rẹ lóbi dákẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá wà nípò àti lè fọwọ́ yí ìbàjẹ́ tọ́lọ̀ ń fún lágbára nǹkan yẹn tí ò bá lò ọlọ́run gbélé rẹ̀ lóbi dákẹ́ gbogbo ẹni tí bá ń bẹ nípò táwọn èèyàn máa tó ẹ sáfi mí sípò ẹ sáfi mí sípò ọ̀ràn ni torí pé ipò tá a fi ọ́ sí a ti kó àṣẹ lé ọ lọ́wọ́ ní tí wọ́n ń bàjẹ́ tó yẹ kó o lo àṣẹ yẹn fún ìwọ náà fẹ́ lò ṣùgbọ́n òun bẹ̀rù àwọn ènìyàn kan ọlọ́run ò ní bí àwọn yẹn léèrè ìwọ lọ́lọ́run ò bí léèrè àìmọye ìbàjẹ́ míì lórí ẹnìkan sọ ọjọ́ kan wípé iná nàìjíríà ò lè dà lórí gbà táwọn tán bá ń kó ẹ̀rọ jẹnẹrétọ̀ wọlé táwọn bá sọ pé àwọn ṣe tán o mo ní sóòótọ́ ni àwọn bó ṣe rí nù wallahu alam ọlọ́run ló mọ ẹni tá a gbàṣẹ yẹn lé lọ́wọ́ tó yẹ kó lo àṣẹ yẹn tí ò wá lò wọn lọ́wọ́ obìnrin rẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àyè tá a bá wà àwọn sálàf kọ́lọ́wọ́n bá kó bá a yọ́nú sí wọn wọn kì í ṣàbòsí fún èèyàn nítorí pé wọ́n kórìíra ẹ̀ ẹni tí wọ́n kórìíra tẹnìyẹn bá lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ wọn ó fún lẹ́tọ̀ọ́ ẹ̀ wọn ò ní ṣàbòsí tòun ti pé wọn ò gbà tẹnìyẹn ṣùgbọ́n wọn ò ní ṣàbòsí fún lórí ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni ẹni tí wọ́n ń fẹ́ràn wọn ò ní torí ipá wọn fẹ́ pílìsì rẹ kí wọ́n ṣe lọ́hùn ẹ jẹ́ ká mú píríncípù yẹn lọ́wọ́ téèyàn bá wà nípò àwọn èèyàn míì ń bẹ tí wọ́n mọ̀ pé èèyàn fẹ́ràn àwọn wọ́n wàá fẹ́ lo ipò yẹn lérí tí wọ́n mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ àǹfààní wò láti fẹ́ jẹ lọ́dọ̀ yìí kí ni ò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe ta ni ó mú yín àǹfààní ta lè jẹ náà ni wọ́n náà bá ṣe níjọ́ gbẹ̀dẹ̀ àlìkìyàmù ọlọ́run ò ní béèrè gbogbo tó lọ yẹ so ó ṣe òun lọ́lọ́run fi dá ọ lẹ́jọ́ lóbi jẹ́ pé gbogbo ẹni tó bá ti wà nípò gbogbo ẹni tó bá ṣe ọ́ mọ́tòrí pọ́ ṣe ọ́ kò dùn lẹ́tọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni mọ́tòrí pọ́ fẹ́ràn ẹnìkan ó wá ń wáyọ̀nù rẹ̀ kò wá ṣe lọ́hùn là ibi tó lè tẹ lọ́rùn dé ló tẹ lọ́rùn pẹ̀lú mọ́jẹ̀mú pé òun nítorí pé ó fẹ́ wáyọ̀nù èèyàn kéèyàn wá ṣe lọ́hùn ẹni tó bá lágbára kó fọwọ́ yí nǹkan padà bí ò bá fọwọ́ yí padà ọlọ́wọ́ bí léèrè kìyàmà ẹni tí ò wá lágbára kó fọwọ́ yí nǹkan ṣùgbọ́n lágbára kó sọ̀rọ̀ àwọn èèyàn fẹ́ máa gbọ́rọ̀ rẹ̀ àwọn èèyàn ń fetí pé kí ni lágbájá wí àwọn èèyàn fẹ́ gbọ́ onítọ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ bí ò bá sọ̀rọ̀ tó sì wà ọlọ́run ọba yóò bí léèrè aláhùnmá ńlá àyàfi pẹ̀lú àwọn ṣòrútù mi táwọn afá àtúnṣe àlàyé èyí tó dó lórí jawazu kìtìmánu ilmi ìgbà mi ń bẹ onímọ̀ ó lè dákẹ́ lérí nǹkan kan tó jẹ́ pé bó ṣe yẹ kó rí ní ṣùgbọ́n yóò kóra dúró láti sọ̀rọ̀ lérí ẹ̀ tó bá rí pé sísọ̀rọ̀ lérí ẹ̀ kàkà tó yẹ kó mú dáadáa wá aburú ní padà wá bí yóò wá kóra dúró lórí ọ̀rọ̀ ẹ̀kún ní kankan من كان yuminu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ṣùgbọ́n tí o bá sáwọn ṣùrùtù yẹn ń bẹ̀ bí o bá sọ̀rọ̀ níbi tó ti yẹ kó sọ̀rọ̀ yẹn ọlọ́run bá yóò bi léèrè ẹlòmíín wa máa ń bẹ kò sí nípò kó lu ọwọ́ kó lu agbára ọwọ́ authority nìyẹn ìwọ tó o bá lọ authority tó bá fẹ́ lọ ìyà ọ̀jẹ̀ lápèjúwe nínú ẹbí ìwọ ni àbíkẹ́yìn bàbá yín sì bí ọmọ twenty five àwọn bíi mẹ́wàá olú multibillionaire ni wọ́n ìwọ tó wá dàbí kẹ́yìn yìí gan àwọn náà ń sanwó iléèwé rẹ àwọn ẹ̀gbọ́n rẹ àgbà tó ṣáájú bàbá wa fayé lẹ̀ wọ́n làwọn fẹ́ sọkò ìkànnù wọn captain ni tí ẹ̀rọ tó ń bá ti ń gbọ́ àwọn sọ́jà ọ̀tẹ̀lé wa major general ó ń bẹ nínú wọn wọ́n wá ní ẹ̀yìn ẹ̀gbọ́n mo ṣe wá sí fún kíkẹ́ má sòkú ọ̀dà mo máa ti ń ṣe wọ́n ti wá ń dáná níjọ́ náà ọwọ́ abẹ̀rẹ̀ sí ní ìlú gbogbo ọbẹ̀ sórí iná ọ̀ǹda gbogbo ẹ̀ ọ̀ǹda wọ̀ ń gbà gbogbo ẹ̀ pa gbogbo ọbẹ̀ ń dojú ẹ̀ dé pé kí n tán bá hi ọ báyìí àwọn sọ́jà ń kò tiẹ̀ ní béèrè lọ́wọ́ ẹ̀gbọ́n rẹ pé bóun ní ká ṣe ṣé wọ́n ní àwọn rí bẹ́ẹ̀ nìkan ń dọjú agbóoru àwọn ti mú lẹ́yìn oṣù kan ní ó tó mọ àmọ̀ ah, rí lágbájá rẹ̀ hà ah, ó fẹ́ da àkọ́kọ́ náà tó fẹ́ ṣe yẹn ò rí ṣe wọ́n padà ṣe ẹlẹ́ẹ̀kejì ó tún wá jìyà ó rí wípé kò sọ́tọ́rìtì fún ọ níbẹ̀ yẹn ní tó mọ sọ náà nígbà ah, ẹ̀yìn ẹ̀gbọ́n mi dẹ́ ṣe yóò dáa ẹ mọ sọ náà ni a ti gbọ́ àfa àwo ṣe ìwọ ò ní wọ́n lò ní báwọn ṣe ìwọ máa sọ. So o sì lè mọ́ ní kápá àti sọ̀rọ̀ wọn Islam dáa pọ̀ ó ti kọ́ wa lẹ́kọ̀ọ́ mọ́kànlá òfìrà rẹ̀ jìyà lórí tí o ò ní kápá lé lórí bákan náà téèyàn bá wá lágbára gbogbo ẹ̀ èèyàn sá lágbára kéèyàn ọkọ̀ kàn kọ́ anábì ní wàdí alẹ́ káàdọ̀ àfọlẹ̀ ìmán anábì ní bójú ẹ̀jẹ̀ pé yẹn ló le jù nínú ìpele ìgbàgbọ́ ṣùgbọ́n nínú àmì pọ̀ ọkọ̀ náà ni èèyàn ọkọ̀ kàn kọ́ tí èèyàn bá wá lágbára gbogbo àwọn nǹkan wọ̀nyí téèyàn ò wá ṣe téèyàn wá ń mú rárá láàrin àwọn oníbàjẹ́ tíjìyà ọlọ́run bá bá dé ìwọ náà ó fara kó kódà kó má ṣe tó o bá pin wọ́n lọ́wọ́ ẹ̀ tó o bá sọ fún wọn tó o fọkàn kọ́ tíjìyà ọlọ́run bá bá dé gbogbo yín lẹ́jọ́ jẹ́ ọlọ́run ọba mi sọ pé wa imma yunsiyannaka shaytan. wa imma yunsiyannaka. لك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وما على الذين يتقون من حسابهم من شيء وما على الذين يتقون من حسابهم من شيء ọlọ́wọ́ bá ní kò sẹ́sẹ̀ àní fi bí wọ́n àwọn táwọn bá bẹ̀rù ọlọ́run ọba ṣùgbọ́n wọn ò kò sí tí wọ́n lè ṣe láì mọ́ wà níjókòó yẹn ẹni tí wọn ò fi wá ní lẹ́sẹ̀ wàlákìn dìkìrọ́ wàlákìn dìkìrọ́ ṣùgbọ́n o wọ́n gbọ́dọ̀ máa sí wọn létí o oore sì ni fún yàn èyàn ń bẹ láàrin àwọn èèyàn bú gbogbo àwọn tíṣẹ́jọ payín pọ̀ gbogbo bí ká jí owó kásá dojú iléeṣẹ́ rú ìṣesí tí wọ́n nìyẹn gbàtà ti kọ́kọ́ gbé ọ débẹ̀ tọrọ bá ti kọ̀rọ̀ ọlọ́run ò fẹ́ kí èèyàn máa jẹ owó olówó mọ́lẹ̀ gbogbo ìgbà tí wọ́n máa sọ nìyẹn níjọ́ tó bá fẹ́ jí òun nígbè ọ̀sìn ṣùgbọ́n wọn ò mọ stáǹdì ẹ náà ni àfọwọ́mọ̀ nígbà ẹ náà sí wo ṣé ẹni tó sọ̀rọ̀ lórí ẹ̀rí ni ẹ náà sí ṣùgbọ́n tá a ti máa ń tọ́ ọ máa sọ tẹ́lẹ̀ wọn ò ní ṣèṣì mú ọ̀dọ̀ ẹ̀ kíní yẹn máa protect èèyàn ó máa ń sọ ọyàn ìwọ tó ti pé gbogbo ògbà lọ ń sọ pé sì náà dáa gbogbo àwọn ọ̀rẹ́ tó sì ń bá rìn ó sì nẹni wọn tán bá ń ṣe sọ̀rọ̀ zìnà tó bá ti wà ń bẹ̀ wọ́n dàkẹ́ wọn níbẹ̀ sọ wọn ò ní fi zìnà lọ torí pé wọ́n ti mọ̀ pé n tí máa sọ òun náà ni pé máa takò nǹkan yẹn nínú àwọn àǹfààní tó ń bẹ níbi ìmọ̀ pàṣẹ dáadáa ìkọ̀wà àbàjẹ́ nìyẹn torí pé gbogbo wa ènìyàn èèyàn ni wá ẹ̀mí máa fà sábúrú wà náwùsù àmàràtún bìsọ ẹ̀kọ́ lálànà rọ́bùl kàlà èkè fàdàrà àlàdàkàlì. anáwùsù àmàràtún bìsọ ẹ̀kọ́ lálànà. kò sí mọ̀lẹ́kànú wa anafso amara tó ń bẹ ẹ̀mí gbogbo èèyàn ní máa pààyàn láṣẹ aburú má sọ pé mo ti ní imáàni irọ́ ló jẹ́ bẹ́ẹ̀ sámárìn létí bèbè ẹ̀ṣẹ̀ ni ó kó síbẹ̀ anafso amara tó ń bẹ sọ ẹ̀kọ́ lálàá. ìdí nìyẹn tó jẹ́ pé òfin ọlọ́run ọba wa máa dè wá lọ́wọ́ dè wá lẹ́sìn má lọ bí báyìí má bobìnrin lọ́wọ́ má tilẹ̀kùn mọ́rí pẹ̀lú obìnrin torí pé tó bá ti lè dé lẹ́gùn yẹn ó ṣe zina anamso amaratun mọjá àfa ò débẹ̀ mọjá lè máa mú ò débẹ̀ anamso amaratun. Rabbul khalaq fadari ala dakhali Rabbul khalaq fadari ala dakhali nínú tí wàá máa kó yẹn yọ láyé ọ̀kan ní kéèyàn ó máa fẹnu àbùkù kan àìdá kéèyàn ó máa kọ àìdá fáwọn èèyàn kéèyàn máa pa àwọn èèyàn síbi dáadáa torí pé mi kọ in tó sọ pé kò dáa kán wá ba lọ́wọ́ tèèyàn náà ṣùgbọ́n tó bá yẹ pé èèyàn sọ̀rọ̀ lọ́bẹ̀ àwọn èèyàn náà máa sọ pé ẹ̀nà sí wò ná ẹ̀nà sí ti sọ̀rọ̀ náà àmọ́ sáàdì ẹ̀nà sí wò gbà tó bá nà á sí ọ wọn bá nítọ̀ nígbà tá a kú yẹn tán lọ́kàn yìí náà So we wà one bí so gbà sọ́wọ́ alẹ́ ìsìn gbà akànnì ká fi tó ilé tí ni kò ní ìsìnlẹ̀ wà ní ẹ̀sùn amára tó sọ ẹ̀kọ́ lálànà rọ́gbọ̀lẹ́ kàlà èké fàdàrẹ́ àládàkálẹ̀ rọ́gbọ̀lẹ́ kàlà èké fàdàrẹ́ àládàkálẹ̀ kó o sì tó wá bí iṣẹ́ ìyá onígàárí ti wá sìn olówó tó jẹ àwọn ọmọ rẹ náà lé nílé ẹ̀kọ́ ìkún òrówó ilé ìwé san wọ́n wá na one million sí owó tí wọ́n jí kó ṣé bó bó wà ní báyìí akọ̀sá nìkan fi tó ilé tí náà ní ọ̀dà tó bá dọ̀là àmọ́ èso ti wá bẹ̀rẹ̀ wá sí tiẹ̀ náà lọ́dọ̀ ẹ èso nìgbà ọlọ́run ti rà níyàn kí la fẹ́ asàrà fúru láì kí ni iṣẹ́ rẹ̀ <laughs> kásẹ̀ náà ni. bíntú ẹ̀kọ́ lálànà rọ́pò lẹ́kàlà èké fàdàrà àlàdàkálẹ̀ rọ́pò lẹ́kàlà èké fàdàrà àlàdàkálẹ̀. àmọ́ tó o bá ti máa ń sọ̀rọ̀ gbogbo ìgbà pé nǹkan yẹn ò wọn ò ní pè ọ́ sí gbèlè ta ṣe pọ́kàn rẹ̀ ó wàá fà mọ́ wọn ò kulẹ̀ ní pé ọ sí nínú àwọn àǹfààní tí ń bẹ ń bi kéèyàn máa pàṣẹ dáadáa kọ̀ wà bàjẹ́ nìyẹn ìyẹn ń bẹ nínú tẹ́mi sábà máa ń sọ ẹni tó bá jẹ́ student nínú campus campus ti nàìjíríà ti wà yìí ni o kódà bẹ́ẹ̀ yẹn mọ kéwú ju gbogbo ohun ń jẹ́ kéwú lọ kí kùránì máa ṣẹlẹ̀ lára èèyàn bẹ́ẹ̀ yẹn bá pàṣẹ dáadáa tí kì í kọ̀ wà àbàjẹ́ environmental factor nínú campus yóò gbéyàn lọ anamso amaratun mísọ ẹkọ lálàná rọpòlẹ kàlà èké fàdàrẹ aládàkálẹ. àwọn èèyàn máa ń sọ̀rọ̀ nígbà míì pé ẹnìkan béèrè béèrè kan pé ẹjọ́ àwọn ní problem nínú campus ṣe mọ̀ àwọn ọmọ yunifásitì ẹmọdé àdébọ̀ nìkan lọ́pọ̀lọ yunifásitì láyé ni ní àwọn ọmọ yunifásitì ẹ tá a bá jókòó nínú hall obìnrin mi lè mọ wọ kínní kan ẹgbẹ́ wa ló máa jókòó sí àjẹ kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ ṣe kì í ṣe islamic environment ìrọ̀ ló jẹ́ bẹ́ẹ̀ àwọn náà fún àkóso ní ìwé ah, àwa náà lọ yunifásitì ojú lójú ẹkùn sí kó tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ìrísí nǹkan ò ní ilé jọ́ wá jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àfa àmúsọ̀rẹ̀ àfa ó náà lè ah, ìsì máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ìmí ò ní ráyè orí ẹsẹ̀ rẹ ní olóhùn ojókòó sí dáadáa ìmọ̀ ìṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbẹ̀rẹ̀ àfáà tó jókòó pẹ̀lú láwàní <laughs> bóun ló ń ṣe jókòó lé wíwèrè kọlù ọ gan ojú rẹ ọlà àfáà ń fèyàn protect ara rẹ ni bóbìnrin bá jókòó lé lẹ́sẹ̀ lẹ́ẹ̀kan náà ó lè má gbádùn mọ́ ẹ̀mí lè fàṣà burú ṣùgbọ́n ó ti fi yẹn protect ara rẹ tọ́rọ̀ bá tún kọ̀rọ̀ náà àyẹ̀yẹ̀ tẹ́ ń ṣe yóò dáa ní tẹ́ ń ṣe yóò dáa ọlọ́run nífẹ̀ẹ́ sí ó tún sọ yàtọ̀ sí pé yóò ṣòro fún láti ṣe àwọn èèyàn nífẹ̀ẹ́ lọ lọ́lọ́run ọba fi sọ wípé nínú tó lè la ẹ̀yin náà tẹ́ bá ń bẹ pẹ̀lú àwọn ènìyàn bẹ́ẹ̀ torípọ̀ lọ́wọ́ ọba ti mọ̀ pé ibi tí kó wọ́ mọ bára rẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmí ń bẹ bó ṣe lò gbèsè ayé tiẹ̀ kò kulẹ̀ expose sáburú bó ṣe lajú báyìí inú ilé tí wọ́n bí inú ilé ẹ̀sìn ni ilé ẹ̀kọ́ tó lọ ilé ẹ̀kọ́ ẹ̀sìn ni yunifásitì tó tún wá lọ kò tún lọ yunifásitì islamic yunifásitì madina ló tún lọ kò sóbìnrin kankan bẹ́ẹ̀ kò parí ẹlòmíín sì ń bẹ bóun ṣe ṣe tiẹ̀ Cambridge University ló ń lọ Sweden ló ń wà táwọn èèyàn ọmọ síralẹ̀ tí wọ́n láwọn ń gbatẹ́gùn àfọwé àyà awíláwà ní rẹ̀ àfi ká pàṣẹ dáadáa kásìkò wà bàjẹ́ láàlàmúyẹ wọ́n yá látara tó ń sọ yẹn lọ́n lè kádàrá kí wọ́n náà tún sórí rí ládàá kán tara rẹ̀ mọ̀nà ṣùgbọ́n ká wá dákẹ́ ká mọ̀ rí bàjẹ́ kó mọ̀ tiẹ̀ sọ pé inú rẹ̀ ò dùn sí tíyà bá dé èyí fara gbá ń àìkọ́ tọ́lọ́wọ́n fẹ́ ká mú nínú àyà àtẹ̀mí nìyẹn abẹ́lẹ́wọ̀n bá nu títóbi rẹ̀ kọ́lọ́wọ́n jẹ́ kó yé wa abẹ́lẹ́wọ̀n bá nu títóbi rẹ̀ kọ́lọ́wọ́n kó bá tún àwùjọ wa ṣe kọ́lọ́wọ́n kó sì lu ẹnì kọ̀ọ̀kan wa náà nírin iṣẹ́ àtúnṣe láwùjọ kọ́lọ́wọ́n má fi wá ṣe irin iṣẹ́ àwùjọ jẹ́ kẹlìmọ̀tá ni káfí fàtà ni. àlàlẹ́ sáni ẹ̀fẹ̀ kìlá sáni fílmì sáni. حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم الصلاة والسلام على رسول الله àkọ́kọ́ ọ̀nà wípé ẹni tí ilé gbígbé panipọ̀ tí ìjẹ́ ẹbí sí panipọ̀ bóyá ìyàwó ẹ̀gbọ́n àbí lọ́nà kan àwọ́nà mi tó sì ní ṣọ́ọ̀bù nínú ilé téèyàn ń gbé ilé òun èèyàn kọ́ lèèyàn ní àbí débi pé èèyàn ó lè pàṣẹ lórí ẹ̀ èèyàn ò láṣẹ nìtúmọ̀ rẹ̀ èyí tí èèyàn ó máa ṣe ó ti jáde nínú àwọn ìtàsọ ìtẹ̀yàn ó ṣe náà ni pé ọgbọ́ o kò ní gbọ́ o kéèyàn ó máa sọ ọ́ so ti èyàn lè má lágbára àti fún ògoro dànù ní sọ́ọ̀bù ẹ̀ èyàn lè má lágbára àti lè wá dúgbò ẹnìkan ògùdọ̀ wọ́ sọ́ọ̀bù ilé ṣùgbọ́n téèyàn bá lágbára rẹ̀ kéèyàn ó ṣe o so ti bàbá yìí téèyàn bá ní agbára rẹ̀ kéèyàn ó ṣe ṣùgbọ́n téèyàn bá lágbára téèyàn bá ṣe àwọn tí wọ́n á mú ògoro ni wọ́n ó dèlú ẹ̀ lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n ò ní ọya ẹ̀rọ ògógóró sí lẹ́nu <laughs> so ètò ń sọ pé ah. ṣùgbọ́n téèyàn bá ti lágbára ẹ̀ ọlọ́run ò fẹ́ èèyàn ti sojúṣe tèèyàn bẹ̀rù ọlọ́run láti rẹ̀ kí ó ṣàánú wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé àwọn tí ọlọ́run ọba sọ di ọ̀bọ ẹlẹ́dẹ̀ láyé ànábì Musa àtàwọn ànábì ọlọ́run míì náà bóò ni ọ̀rọ̀ wọn ó ṣe rí jọ́gbọ́jà kíá sí ọlọ́run ó gbé wọn dìde lẹ́ranko ni àbí nígbèdìde èèyàn ìdánpè ní almasiho almasiho bilha tọ́lọ́n bá ti ṣe fún ẹrú àwọn ẹ̀dá kan tí wọ́n ṣe lọ́hùn ọpẹ́ jù ìjọ kẹta wọn fàyè lẹ̀ torí wípé tí wọn ò bá fàyè lẹ̀ yóò padà dá wàhálà alẹ̀ níbi ètò àtànásòl ìjẹ́ ìran lórílẹ̀ lápèjúwe ẹni tó jẹ́ èèyàn sìn tó dájá àwọn ọmọ tó bí tájá bá kú wọn ò jogún ajá tábá ní ká tọ́ tà sí bàbá wọn sájá ni bàbá wọn so yóò da ètò tán bá fẹ́ píngún ṣé wọ́n lè jogún bàbá yẹn àwọn mọ̀sáìlì tí jáde yóò dá wàhálà lẹ̀ ṣé wọ́n jogún bàbá wọn tó di ajá àbí wọn ò ní jo gbogbo àwọn nǹkan báyẹn kọ́ má bàa kó sínú wàhálà ló fi jẹ́ pé inú ètò ọlọ́run tọ́lọ́run bá sọ àwọn èèyàn kan dẹranko bó ti yẹ pé ànábì ti bẹ̀ lọ́hùn pé nínú àlìwúmọ̀ àwọn gbogbo ẹni tó bá ṣẹ̀ kọ́lọ́run kó bá wọn sọ ìjìyà rẹ̀ díjọ́ gbé àlùkí àmọ́ ló fi jẹ́ pé lásìkò táwa wà yìí kò sí pé ẹnìkan ó dájá ẹnìkan ó dìgbà tán di sojọ́ kẹta ọpẹ́ jù àwọn ènìyàn máa kú yóò sì parẹ́ ibẹ̀ làwọn àfáà ti fa mọ́sálà yọ wípé ẹni tó bímọ tó wá bí ọ̀bọ ọ̀bọ gangan ló bí tó bá di ìjọ́ kẹta kan pa kan pa ọ̀bọ yẹn. ìbéèrè tí wọ́n wá lábẹ́ èèyàn wípé ẹni tí wọ́n lọ ṣe scan tí wọ́n lọ bọ̀ ló wà nú ẹ̀ àwọn àfọwọ́ ni pé kí wọ́n bina, ẹ má àpọ̀tì ẹ jẹ́ wọn bínà ọ̀bọ lè padà dèèyàn nínú sásìkò tí wọ́n bí di tó kò tí ì tó ẹ̀fí ilẹ̀ ọba tí máa ṣe tó wù lọ́lọ́run gbogbo ata dúró ọ̀nà lọ́mọ yìí stages tí gbogbo àná pa sùn gbàtà wà nínú àti ìdùgbà kan dàbí aláǹgbá nínú oyún àgbà kan dàbí orí ju gbogbo ara lọ ibi lójú lọ wà níbi iwájú orí báyìí lójú wà tọ́lọ̀ bá ní ọmọ develop mọ́ kó dúró báwọn kan bí ọ báwọn kí ni wọ́n ní wọ́n bí kalẹ̀ wọ́n ní wọ́n ti gbọ́pọ̀ lọ́wọ́ so ìdí yẹn tó jẹ́ pé àwọn afáàní ẹ mọ́ ẹjẹ́ òbí náà tó bá wá bí lọ́pọ̀ ẹ̀wọ̀n wà ní ah, mọ́sọ́kò lélẹ̀ mú kó lórílẹ̀ torí pé tẹ́ ẹ bá ní kẹ́ ẹ má mú kó lórílẹ̀ tí bàbá yẹn bá fayé lẹ̀ sọ́bọ̀ ọ̀jọ̀gùn òun èèyàn ni so yóò da nǹkan tó pọ̀ lónú ìdájọ́ <laughs> so kọ́lọ́ ọ̀sán àná níjọ́ pé dàlkìyàmà ọlọ́run ó gbé wọn dìde nígbé dìde èèyàn náà ni so ti ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ wọn ó tún kọ́ntínú ìyà níwájú ọlọ́run subhanahu wa ta'ala ọlọ́run kó ṣọwọ́n bẹ́ẹ̀ Sheikh Yusuf al-Qaradawi hafidhahullah ala khair ọlọ́run ọba kó bá wa máa kíyèsí wọn kó sì bá wa lọ́ra ẹ̀mí wọn lérí dáadáa ọ̀kan nínú àwọn àfa tó tóbi lágbàáyé òun ni wọ́n jẹ́ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọlọ́run ń fún àwọn àfà lájùlọ jùra wọn lọ nínú ìmọ̀ àti ní ìwòye sí tóníkàlùkù máa ń fi ń gbé nǹkan kalẹ̀ àfà mi ń bẹ ìsọ́ọ̀bà ṣíṣe déédéé rẹ̀ nínú ọ̀rọ̀ a máa pọ̀ ju àwọn àìṣedéédé lọ ẹlòmíì sì ń bẹ àìṣedéédé yóò pọ̀ nígbà míì ju ṣíṣe déédéé lọ tí kò sì mú kúrò ní ìjà àfa nítorí kí n máa sọ̀rọ̀ eléyìí ni wípé ẹlòmíì tán bá dọ́kọ̀ Sheikh Yusuf kọ̀ǹgọ́ ọ̀fẹ́ lè làánà rẹ̀ bẹ́ẹ̀ sì nílé ni àwọn tíra kan bẹ tí Sheikh Yusuf kọ̀ǹgọ́ wí kọ tó lè wípé a lè sọ gbogbo ní tíra yẹn ṣe jẹ́ ní alámúlẹ̀ ìsìlámù nínú wọn ni fíkì zakat bá a ṣe yan zakat fíkì zakat wọ́n ṣiṣẹ́ pọ̀ lérí ẹ̀ àtàwọn nǹkan mi àmọ́ bó o láṣẹ mọ àmọ́là fatuwa ṣe kọ̀ọ̀bọ̀wé àwọn fatuwa àwọn tá a bá rí i pé kò lẹ́rìí torí pé fatuwa kò yẹ̀lì sámù pé ká tẹ̀lé tí wọ́n bá ṣe fatuwa kan tá a bá gbé wá tá pé fatuwa ṣe kọ̀ọ̀bọ̀wé yìí kò ẹ̀rí kò lẹ́ ẹ̀rí ò gbé lẹ́yìn fatuwa àwọn àfáà mi lẹ́rìí ó lẹ́sẹ̀ ńlẹ̀ jù lọ ká má sọ pé torí pé ẹ ṣe kọ̀rọ̀lá àgbòrò torí pọ́lọ̀ òkú lẹ̀ pọ́n dandan lé wa lórí ká tẹ̀lé ṣe kọ̀rọ̀lá o bí ó ṣe pálásẹ̀ lé alẹ́ ká tẹ̀lé ṣe kàlàgbá ni ṣùgbọ́n àwọ ẹ̀rí ti kó àwọn tí wọ́n mú wa ṣùgbọ́n mi ní àyèfù pé ṣe kọ̀rọ̀lá haraki ṣò wà bí táàlì ọ̀pọ̀lọpọ̀ àwọn fatuwa tó máa ń mú wa ní máa ń jẹ́ fatuwa tó yẹ pé bí kí tasawulu kó wà ń bẹ̀ nínú rẹ̀ ni pé èèyàn lè bo obìnrin lọ́wọ́ tó bá fi hand glove sọ́wọ́ èyí ò ọ̀rọ̀ tí ò wọlé ni ẹnikẹ́ni tó bá rí ọ sọ èyí èyí ò sọ̀rọ̀ bó ti wùlẹ̀ ọmọ irú àwọn àpèjúwe báyẹn náà pọ̀ tó ti wà báyìí tó kọ́lọ́run ọlá tó bẹ̀rẹ̀ kó kún wa lọ́wọ́ ìmọ̀ràn fún ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ń kẹ́kọ̀ọ́ òní àwọn àfáà ta ní thikọ̀ nínú ìmọ̀ wọn tí wọ́n sì ń bẹ lórí manhajú sálàfù ó dáa kéèyàn máa gba ìmọ̀ látọ̀dọ̀ wọn ṣùgbọ́n ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó ti gbé pẹ́ẹ́lí nínú ìmọ̀ yóò wo ilé yóò wo ilé torí pé ó lè ṣe kíni o ó lè ṣe tẹ̀rìjì ìpè èwo ló tẹ̀sùn wájú ṣùgbọ́n ẹni tí ọba lè ṣe yẹn kó dún ní máwọn àfa tí gbogbo wa mọ̀ pé àwọn àfa tí wọ́n dún lórí ìkílẹ̀ rí wí òun ni wọ́n fi ń sọ̀rọ̀ amthal samahatul wali sheikh bumbaz abdulaziz bumbaz rahimahullah sheikh ibn ofemi rahimahullah sheikh nasrud albani rahimahullah àti àfa mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ti àwọn ọlọ́wọ́n bá kí ó bá kíyèsí gbogbo wọn àwọn tó ti bọ́ sálẹ̀ kí á máa kọ́ lọ́wọ́ kó bá foríjì wọn. bákan náà nípa náà gbé wọn gbé pa èmi ò gbọ́yìn rí o mo ṣe ń gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ ìnáyà ṣe ó wù ó wù sórí ni àbíbò ló ṣe gbé lọ tó wù òkú ni <laughs> gbogbo àwọn nǹkan yẹn tó bá sọ ẹnìkan tọ́ka sínú tíra àti àbẹ̀sánàbì ló sọ. So so ọ̀rọ̀ tí ò lálá anábì sọ àwọn nǹkan tó jẹ́ ìmọ̀ nípa anábì Musa tó yẹ pé téèyàn bá sọ lérèfé gan a ní fẹ́ bìlífù ẹ̀ àti ìbá ṣe pé anábì ló sọ so irú yẹn ò sí nínú tánábì sọ ń pa anábì Musa anábì ní anábì Musa alayhi salam ó fún ikú níṣẹ́ lójú báyìí tí ìbá ṣe wípé arẹ́rì fún a ní aṣojú ni o ọgbà ní ìṣẹ́ ní ojú ọ̀pá mi anábì <laughs> sọ. So so táwọn báyìí ti sọ̀rọ̀ mọ́ béèrè pé bó náà ṣe pàdé ó lè mọ́ iyọ̀ ànábì sá sọ òótọ́ ni kò sí èmi ti bẹ̀ ṣùgbọ́n ìtẹ́ ẹ sọ ọ̀hún tẹ́ pé òótọ́ ni ànábì ó sọ tó ti yé àgbóyùn lẹ́nu ànábì sallallahu alaihi wasallam then lílo àlìjànú wípé ànábì Yusuf ànábì Sulaiman ànábì Sulaiman ń lo àlìjànú ànábì Sulaiman kò sí sálálìjànú bó ṣe wòlẹ̀ ọmọ ọlọ́run kó àwọn ẹ̀dá tó pọ̀ sábẹ́ anabi Yusuf anabi Sulaiman láti lè máa darí wọn nínú wọn làwọn àlìjànú wà nínú wọn làwọn ẹyẹ wà ulimna mantiqa toir wa utina min kulli shay anabi Sulaiman ni Ọlọ́run fi mọ̀ wá ntẹyẹ ń sọ wa utina min kulli shay n tó pọ̀ nínú nǹkan lọ́lọ́run tó fún wa kì í ṣe gbogbo ẹ o ṣùgbọ́n mi ló pè pé wa utina kulli shay ẹ wo bọlọ ṣe máa ń gbọ́dọ̀ káà ní Qur'an ó ní wà òtí iná mí kò lè ṣe tá a bá kó nǹkan tó pọ̀ jọ nínú gbogbo ẹ̀ tọ́lọ́run fún wa ní púpọ̀ náà bẹ̀ ṣùgbọ́n gbogbo ṣe sọ rọ́bì àwùjọ yẹn ni and ashkura ni'mataka allati an'amta ọlọ́run jẹ́ kí n lè dúpẹ́ ìdẹ̀ra tó ṣe fún mi o sọlọ́run ló ṣe dẹ̀ra àjẹ̀nu fàáfàá alálìjẹ̀nu so kò jọra wọn àfáà tó bá yẹ pé Yusuf anabi Suleiman ló ń fi jọ so ẹbí léèrè pé níbo lọ́lọ́run ti ṣẹ́sọ rẹ̀ fún ọ sọlọ́run ló fún ọ ló mọ́ alálìjẹ̀nu eléyìí ò rí bẹ́ẹ̀ anábì muhammad sallallahu alayhi wa sallam anábì lọ ṣe wáàsí fáwọn àlìjẹnu ó lọ ṣe wáàsí fún wọn òun àti àfọ abdullahi bin mas'ud tún náà jọlọ anábì sọ fún pé ìwọ abdullahi bin mas'ud kí ní ìlà tí mo fà yìí koroboto yìí ibẹ̀ ni ó dúró sí o gbogbo tó o bá rí mọ́ jáde ńbẹ̀ o ó sì dùn bẹ́ẹ̀ anábì sì lọ onígbà tó yá òun ò wá rà nábì mọ́ wọ́n ti ráǹdì ànábì àwọn àwọn ẹgbẹ́ àwọn akíní fẹ́ hàn níbi ilé mọ̀ báyìí ṣùgbọ́n tánàbì ti sọ kó mọ́ kúrò ní ojú òun kúrò mẹ́ òun sá dúró nígbà ànábì sì ṣe tán ànábì padà wà bá wọn wà sí fún àwọn ni ààyè yẹn òun ni wọ́n kọ́ mọ́sídìdì jíìnì sílé ni òun wà ní dáadáa mọ́sálásí àdúgbò ni torí pé àwọn èèyàn máa sọ pé bẹ́ẹ̀ bá lè wọ bẹ̀ kò tún jáde mọ́ irọ́ ni èmi kírun bẹ̀ mọ́sálásí àdúgbò ni kò tiẹ̀ sí wọ́n kàn fi sọ ó kọ pé ibi tíṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ nìyẹn ìtàn màmá ọlọ́run kó bá san àwọn ìjọba Saudi lẹ́san tí wọn ò bá ṣe báyẹn wọn ò ti sọ bẹ̀dọ̀ sàn gbogbo òsàtọ̀ bá sí ọ̀sà kírun mọ́sálásí ni so kò sí kò sì sí ọlá ládà kankan fún òrùn tó bá kí ń bẹ̀ masjidu kuba ládàá ń bẹ fún òun téèyàn bá tún kí níbẹ̀ yàtọ̀ ṣùgbọ́n masjidu jane kò sí ládàá kankan ń bẹ ìrún mọ́sáàsì àdúgbò làwọn ará àdúgbò bẹ̀ bí mọ́sáàsì àdúgbò báyìí bó ṣe rí nìyẹn mọ́sáàsì láti bí bó ṣe rí nù wọn wà jẹ wà ara wà fa nàìjíríà ló ó ti kó ó ti fa ibẹ ní ọlọjọ kó sì wà ẹrù ọlọmọ fàṣẹ ń bẹ kankan mọjèrè ibẹ náà ni kò ti ṣiṣẹ́ kò sí kò sí kíní kankan bẹ mọsáàsì ráàtì bí náà ni ọlọwọlá tóbi rẹ kí kó ṣàánú wa kọ́lọ́n kó dúró tiwa tẹlifíṣàn ẹni tó ń wo tẹlifíṣàn tó wá rí nǹkan tí tó bu tí ò dá ń bẹ̀ àníkó pa ọ wá ní tóun bá pa pẹ̀lú àníyàn pé òun fẹ́ tún mú àwọn ẹ̀kọ́ kan jáde ń bẹ̀ àwọn òlé advice ẹ̀ nítorí wípé kìí ṣe gbogbo èèyàn ní ṣẹ̀ríà Islam túlẹ̀ láti máa listing saburu torí epo fẹ́ tún àwọn ènìyàn ṣe kì í ṣe gbogbo èèyàn ló lè ṣe èyí tá máa sọ náà ni pé lápòjú ní sàwọn àfọwọ́mọ sọ pé àwọn tíra àbáyé ẹ̀ gbúdọ̀ ká o àyàfi àwọn tó bá mọyún ògbénú kara wọn ni wọ́n lè kà á pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ ṣàtúnṣe ní tó wà ń bẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá lóun fẹ́ ṣàtúnṣe ẹ máa wọ̀ àwọn fíìmù Yorùbá táwọn yẹn máa wò pé àwọn fẹ́ mẹ́kọ̀ọ́ kan jáde ńbẹ̀ kò sẹ́wọ̀n kankan tó wà ń tó ti yé kọ́lọ́wọ́n la bẹ̀ kó kún wa lọ́wọ́ so àtìmọ̀ràn wa ni pé kẹ́nìyàn ó jìnà sí kí ni ìdájọ́ ẹni tí ń fa sìgá nínú nínú àwẹ̀ ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ náà tí mu sìgá pòkì ni pòkì yàtọ̀ sí pé ó jẹ́ pòkì ó tún jẹ́ onínàápa torí pé béèyàn ra ọ̀pá sìgá kan ní sísì lónítàn torí pé bá náwó lé lórí ó yẹ ká máa ń tí ó wà ń àǹfààní tó ní sìgá rí níbi sìgá òun náà ni pé ó ń fa èéfín sọpọlọ bọ́bá dẹ̀ ní interest níbi fífa èéfín sọpọlọ kò ní ìdí kọ́ náwó kọ́ lọ gbé mú sí salisa mọ́tò kọ́fà kọ́fà jẹ̀mọ́ ṣe yọ sanwó fẹ́yìn ò ní ìdí ọ sanwó kankan kọ́ lọ fà sí mú kọ́ wa mọ̀ fọ́ síta kò ní ìdí owó èsì ten naira rẹ yẹ láti fi ra kiri so musrifu wàlìmùbá dìr onínàápa ọ̀rọ̀ rẹ̀ náà yàtọ̀ sẹ́yìn tí ń lu bánga torí pé báńgà tó ra ẹyọ kan ní hundred naira àbí one thousand naira ó tún jù bá ń lọ o kí ló fẹ́ fàyọ̀ ńbẹ káàdùwó sá ti dún àbẹ́ẹ̀kọ́ lọ wá irin kan <laughs> kó o sì wá páànù kan kó o gbá nǹkan mọ́ ó ní ó produce sand yóò dùn sọ sanwó mu kó lè ní kó sanwó so gbogbo nǹkan yẹn onínà apàlẹ̀ tí mo sì ga pòkíìsì ni lọ́dọ̀ ọlọ́run sọ ẹlòmíràn ni pé àwọn àfáà ní kì í sára mi ṣe mọ̀ kúrò àfáà wo ni sọ bẹ́ẹ̀ àwọn afá kan ń bẹ gan sìgá náà fi máa bẹ orí rẹ̀ lọ dàrú orí rẹ̀ nǹkan lọ kọlù anabi sallallahu alayhi wa alayhi wa sallam athum garlic onion àlùbọ́sà ayu, bóyá bá jẹ́ ìwòsàn ni ṣùgbọ́n anabi lẹ́yìn tó bá jẹ́ kọ́mọ́ wà mọ́sálásí kí ló dé torí pé òórùn burúkú tó wà ń bẹ ànábì ní sájìnà sí mọ́sálásí tó ń ti bí mọ́sálásí kéèyàn kírun jẹ̀mọ́ bó ṣe jọ ń pèsè pàtàkì tó fọkùnrin ànábì lẹ́yìn tó bá jẹ́ òwúrọ̀ àwọn ambulance àti èèwọ̀ bẹ́ẹ̀ lómi ò mu sìgá ara rẹ̀ ó mọ̀ràn ni ó sìgá bẹ́ẹ̀ bá to sáfúlẹ̀gbẹ̀ rẹ̀ èèyàn ní gbádùn èèyàn sàmọ̀ di tó ẹnu téèyàn fi kírun tán irú ẹni yẹn n tí ó wàá máa ṣe tí ò ní lè jẹ́ o lè fírí àti máa wá mọ́sálásí gbogbo gbà ọbẹ̀ tà kéèyàn ò filẹ̀ o ṣùgbọ́n àdájọ́ rẹ̀ sójà àwẹ̀ àbí òjà àwẹ̀ mi ò tí ì lè sọ kankan lórí rẹ̀ ṣó ti yé torí pé èéfín ní ń fàánú ṣé èéfín jáwẹ̀ so masala tó ṣe kìíní díẹ̀ so kọ́lọ̀ ń kó sànù wa so aláyè ha kì í ṣe nǹkan tó dáa òun ló dá ọkọ sọ àìdá rẹ̀ ṣáájú kẹ́lẹ́ mọ̀ pé ẹ́ n tí òbí bá wọn jẹ́ yẹn náà ọlọ́run nífẹ̀ẹ́ sí ẹ̀mí ọ̀sán pé kọ̀ọ̀bà àwọn ẹ̀rẹ́jẹ́ o mi tí ì sọ̀dájọ́ rẹ o so ti yé so mo kàn wò pé kọ́lọ̀ ń sànù wa bákan náà ma hukumu lẹ́dí yẹ ṣọ̀rọ̀ aw yatagadda bi bi shababa eh, fi sọ́mi Ramadan ok wọ́n ní kí ni ìdájọ́ ẹni tí ó ń ó ń mu bishababa ẹni tó kọ kí ni ìyẹn kọ sọ lárúbá àtẹ̀mí òde lẹ́wọ̀ o nàá ń da lọ́kọ́ ni àkí wá ṣe ṣìn ni sìn ni bisababa ni ọ̀dà ń kanlẹ̀ pẹ̀lú lárúbáwá tó nǹkan kan bá ti chẹ́ǹjì ìtumọ̀ ó yàtọ̀ bisababa sàbíyèsè sàbábà. ẹni tí ń mú kánú àwẹ̀ tó sàn pọ́n ká láti mú ká <laughs> so ìka ń bọ́ sí lọ́dọ̀ fún mi <laughs> so àlè sọ pé àwẹ̀ rẹ̀ já ṣùgbọ́n tó bá lọ fi ìka yẹn kan oyin tí wọ́n á pọ́n <laughs> ṣùgbọ́n ẹlòmíì naturally àti kékeré ní ti mú ká wọn ò rí gbà lọ́wọ́ rẹ̀ láti kékeré ó sì mú dàgbà bẹ́ẹ̀ kọ́lọ̀ ń sọ wa ń bẹ̀ so tẹ́gbẹ́ ẹ̀ tá a ti mọ̀ pé wọ́n sì mọ̀ ọ́n mú ká ń ti wọn tó wà pa àwọ̀ rẹ̀ já ó dìgbà tá a bá tó mọ tó rọ̀ mọ́ ọwọ́ yẹn lásìkò yẹn kó mọ̀ lè pé nǹkan yẹn ló ń fà sínú kọ́lọ̀ kó sànù wa a ti fẹ́ parí náà so question ti dáhùn àwọn yòókù béèrè tí yín nìkan ẹ rán mi létí ìbéèrè yín ẹni tí ó gbàgbé ẹni tó gbàgbé tí kò kírun kò kí zúrù kò kí ánsírì ó ti gbàgbé ó sì jẹ́ bí imam àsìkò magrebi tó wọ́n ti pinnu ó ti bọ́ wájú ó ti ṣe Allahu akbar ó kàn rántí pé ah mi kí zúrù àti ánsírì látara pé kọ̀fẹ́ kan gba ipò ìmáàmù mọ́ lọ́wọ́ ó ní màá kí bá náà ni ọwọ́ akíbẹ̀ àbí àkọ́kọ́ náà ìrun àwọn tó kírun lẹ́yìn rẹ̀ lálàáfíà ìrun wọn lálàáfíà kódà kéèyàn ó ní jánábàlá kéèyàn ó mọ̀ràn tí kéèyàn wá kírun fáyàn assalamu alaikum assalamu alaikum ah mi ìmọ̀ ìwé jánábà ìrun ẹ̀rọ àwọn tó kírun tí wọ́n lálàáfíà náà bó ló ṣe yẹ kẹ́ni ó ṣe bó ṣe rántí yẹn gbàrà kó sì kúrò mẹ́ kẹ́lùmí ọgbọ̀n síwájú kó kírun torípa nàbì ni fáliyù sọlì ha daka. Kete tó bá ti rántí báyìí kó sì tèmi máa kí padà ìdí nìyẹn tó fi jẹ́ wípé kéèyàn ó tó máa kọ̀ǹkúlùdì ọ̀rọ̀ kéèyàn ó máa farabalẹ̀ kéèyàn ó máa farabalẹ̀ ó tako súnà lójọ́ jimá èèyàn ti wà mọ́sálásí ṣe mọ̀ wípé téèyàn bá wọ mọ́sálásí mọ̀ bá ń ṣe kútúbà lọ́wọ́ wọ́n ní ká ṣe kí ni o ká yan rákà méjì àṣẹ̀ṣẹ̀ wọlé ni o ká yan rákà méjì ká sì jókòó ṣùgbọ́n èèyàn tètè dé mọ́sáàsì o ti yan gbọ́dá kà sá yan náfìlà yan náfìlà kí màmú o tẹ̀ tó dé gan gbà tí màmú dé o ti farabalẹ̀ òun gbọ́ kútúbà lọ ọkàn dé àárín kútúbà ọba dìde èèyàn bá rí ẹni ẹgbẹ́ o yan náfìlà bọ́ ah subhanallah àwọn táwọn gbósùn náà yé náà rè ẹgbẹ́ àtàwọn sọ náà òun náà yan náfìlà nígbà tí màmú kọ̀sọ́ nǹkan bí ẹni ẹlẹ́rẹ̀ ọwọ́ ajáre rẹ̀ lágbájá á ah, ọ̀rọ̀ ẹ̀ burú ga ọ̀rọ̀ ẹ̀ burú ga kò sí kankan tó yẹnu sí náà ìmáàmù ń ṣe kútúbà ó ti wà mọ́tàkì pé àsìkò tó ń ṣe kútúbà lọ́wọ́ ló tún wá dìde nítorí yẹn náà fìlà òun sì òun ò sì mọ̀ bóyá ni ìyẹn kàn lọ rántí pé mi ìmọ̀ kásùn bá àbí ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bó ṣe rántí ọ̀rọ̀ pé wọ́n ṣe kútúbà kọ́ kó dìde báwọn kó kásùn báwọn ẹni tóun ṣe nìyẹn ìwọ ò béèrè lọ ń sọ wípé àwọn àfa àwọn àfa ó ti ó ti fi ṣe wá àtìrí o ó ti fi wá àtìrí o ó yẹ kó o fún ní excuse ó lè gbàgbé ó lè jẹ́ pé n tó ṣẹlẹ̀ nìyẹn lóbi jẹ́ pé fatama ìyá ká máa béèrè ká máa ṣe wá àbá kí ló dé tí nǹkan bá bèrè báyìí àkí ló dé tó bèrè báyìí ní béèrè ti ẹni tó fẹ́ mọ̀ tàbí béèrè ẹni tó fẹ́ tún yàn ṣe kì í ṣe ìbéèrè tẹ̀gàn bẹ́ẹ̀ sì ni kì í ṣe ìbéèrè ti ìyẹpẹrẹ tó mo rò pé mo ti dáhùn ìbéèrè yín nasalula salama abẹ́lẹ́wọ̀n ọba kí ó wọn wá lọ́wọ́ kí ó sì dúró tì wá. ẹnìkan béèrè béèrè nínú àwọn tí wọ́n ń gbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí lọ́nà tó jìn tú lórí nẹ́ẹ̀tì mi so àwọn béèrè tó béèrè ìbéèrè yẹn pọ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ tó ṣe wípé torí pé bá a ṣe ń sọ yìí ní ìsìn yóò gbọ́ ìdáǹsọ yìí so olóde máa sọ tó náà tó bá ti ń gbọ́ àwọn ìbéèrè yẹn pọ̀ àwọn kan ń bẹ tí kì í ṣe ìbéèrè general tó yẹ pé ń máa kọ́ sẹ́ndì mail bọ́ọ̀sì rẹ̀ á sẹ́ndì ẹ̀ sí ìdáhùn àwọn yẹn àwọn kan sì ń bẹ tó jẹ́ general so á dáhùn ìyẹn lémi pẹ̀lú ọgọ́ ọlọ́run ṣùgbọ́n àwọn èyí tí ì ṣe general question torí pé a rí pé òun nìkan ló dàbẹ̀ ń pọ̀ bùkátà rẹ̀ á kó gbìyànjú àti forward email address rẹ àbí phone number rẹ inshallah á now nínú béèrè tó béèrè ó ní wípé èèyàn wà ní àdúgbò àdúgbò yẹn àsìkò tí wọ́n ń kírun àsìkò òun yẹn àsìkò òun yẹn tí tò èèyàn mọ̀ ṣùgbọ́n gbogbo mọ́tàlásọ́wà lágbègbè yẹn àsìkò tí wọ́n ń kírun yẹn ṣé kéèyàn ó máa dáhùn èèyàn kí ni àbí kéèyàn máa bá wọn kí nínú májẹ̀mú ìlàlàáfíà ìrun òun náà ni kéèyàn ó kírun lásìkò rẹ̀ téèyàn bá lọ kírun nígbà tí èsì àsìkò rẹ̀ èèyàn nírun ojú min ojú bi sihati sọlá béèyàn bá kírun nígbà tásìkò òun ò tí ì tò èèyàn nírun mọ́sálá kéèyàn wá kí mọ́gírìmì sí i kí ẹ wà ní ẹsẹ̀ lè sọpọ́ lọ́wọ́ nígbà tí bàbá rẹ mo kí fún bí n bá kí ní aago méje ta ni ọgbà bí mo kí ní ìsìn ta ni ọgbà ọ̀rọ̀ ẹ̀sìn ò rí báyẹn inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ìyẹn máa ń kó bá wa púpọ̀ nílẹ̀ Yorùbá pẹ̀lú ìmọ̀ fi aago bó tilẹ̀ jẹ́ pé àwọn bá náà fago sí ohun àwọn náà mọ̀ wọ́n yọ̀ọ́yà kọjá ni níbi tí fíkì wọn dé o wọ́n gbìyànjú kò sí gbogbo àwọn aago táwọn bàbá náà fi sí kò sí pé kọ́ wá sọ lásìkò òrùn títò ó yà ti lè kọjá ṣùgbọ́n àsìkò rẹ̀ náà lókè mọ́tàlá ń sìn pẹ̀tọ́ irun àyílà aago méjì ni ó kò sí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ aago méjì àyílà ò ti tó gbogbo tó rí wáyé táago méjì bá ti lè là àyílà tó yóò ti tó ṣùgbọ́n ìgbà wo làyílà ó ti wọlé ó ti lè wọlé láago méjìlá àbọ̀ gbà mí ó ti lè wọlé láago kan ó ti lè wọlé láago kan àbọ̀ ṣùgbọ́n tẹ bá ara àwọn ìjọba kan mo dára kan káàsì àyílà láago kan àwọn kan ti dé o àwọn aláìlà láago kan wọ́n ti ti kò sí wọ́n ti ti dé kankan àsìkò tó wọ́n ní ká kí àyílà ànábì sallallahu alaihi wasallam ó ti ní tànàbì fi wọ́n fún wa ó ti ní tànàbì fi wọ́n ó sì rọrùn kí o bu ọmọ nǹkan yẹn tí oòrùn bá ti yẹ̀ tàrí báyìí àyílà ti dé ni ó ti wọlé kí ni ìtumọ̀ kóòrùn yẹ tàrí òun náà ni pé kóòrùn bá ti dúró láàrin orí báyìí ó rí pé níta ìfi mọ̀ pé ah, ẹlòmíràn pé ah, bó ni mo sì mọ̀ pé àárín orí mi ló wà ó mọ̀ tó bá ti wà láàrin orí òjì rẹ abẹ kò ní jáde ìtumọ̀ ẹ̀ nìyẹn àtàrí rẹ ló wà sẹ́ńtà àtàrí ẹ ló wà ṣùgbọ́n tó bá ti lè yẹ tàrí òjì rẹ jáde tó jì bá ti jáde àyè láti tó ni ìwọ náà tíráyẹ̀wò tó bá ti dọ̀la tíráyẹ̀wò tó bá ti wò nù àyè ah, láti tó ń sìn ó lè jẹ́ pé aago kan àbá aago kan àbọ̀ kan ṣùgbọ́n àwọn bàbá wa sọ bá àbá mọ̀ ní ah, aago méjì yọ àti tó gbogbo tó kómìnì kómi yóò ti yẹ yẹ yẹ nígbà náà tó pé gbà mí ń bẹ aago kan ó lè má ti tó ń gbà mí náà ó lè má ti tó ṣùgbọ́n kò sí gbogbo tó rí ó ṣẹlẹ̀ aago méjì yóò tó ní àwọn bàbá àfi bẹ́ẹ̀ <laughs> ibi tó yà wà mọ́nu so àyè fa aago wọn ibi tí àwọn bàbá wa tó ṣáájú ṣe gbìyànjú tí wọ́n dé mú ọlọ́run kó bá san wọ́n lè san dáadáa ní táwọn náà sì ń sá fún ni pé ká má lọ kírun nígbà tásìkò òun ò tí ì ní tó ṣùgbọ́n irun méjì kan bẹ tó ní agbára àbí mẹ́ta gan irun asiri àti irun magreb irun àsùnbáà náà mẹ́tẹ̀ẹ̀ta wọn àwọn àsìkò ọ̀run yẹn ó máa ń lágbára díẹ̀ ìgbà míì aago mẹ́rin asúrò tí to aago mẹ́rin gẹ́gẹ́ báyìí asúrò lè má ti tó tó ṣe wípé kásìrì ò yóò tó ten after four quarter after four nígbà ìgbà míì sì ń bẹ to four asìrì ó ti tó ìgbà míì gbọ́n lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ táwọn bá ń mú yẹn ìmọ̀ lọ́pọ̀lọpọ̀. lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan nígbà míì òun máa ń kọjá díẹ̀ bí ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá so kákìí sáwọn nǹkan yẹn ìrun magrib ní òní wàhálà kankan wàhálà má da wa láàmú má da ẹ láàmú lórí magrib pẹ̀lú aago méje tóun bá ti wọ̀ kẹsẹ̀ báyìí magrib ti tó àwọn bàbá tó wọ́n tó wá fọkàn sún aago méje òun náà tí ẹ bá ṣàkíyèsí lọ́pọ̀lọpọ̀ ọgbà aago méje òun ti sábà máa wọ̀ tí ò bá wọ̀ yóò gbà àwọn ìlàrí kọ̀ọ̀kan àsìkò kọ̀ọ̀kan ni ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú ọjọ́ ayé sẹ́gun o òòrùn ti wọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà lóbi jẹ́ kí ni ìdí táwọn àwọn àbáyẹn fi rí báyẹn àwọn àfọ onímọ̀ usulul fiqh wọ́n ń pè kí nìkan ní galabatu dhon galabatu dhon òun ni wọ́n máa ń lò galabatu dhon sì nìyí awu ó ní value ó ní kíímà nínú ọ̀rọ̀ ẹ̀sìn tá a bá ti rí yẹ̀kín nígbà mú tá a bá rí yẹ̀kín tá a bá rí tá a bá rí gbà mú so tá a bá dẹ̀ rí nǹkan tó lè dànù galaba tó dọ́ọ̀nù àfi máa establish nǹkan tí a bá fẹ́ ṣe so ìdí nìyẹn táwọn àbáyà mi máa ń ṣe bẹ́ẹ̀ tóòrùn bá wá wọ̀ ìgbà míì ń bẹ tóòrùn bá ti wọ̀ á tambo kó ń bẹ àwòpápá ń bẹ nǹkan méjèèjì ń yàtọ̀ síra wọn àwọn ọmọ àwa ọmọ ìsìn àìsábà dáàmà o tamóko ọ̀tọ̀ o àwòpápá ọ̀tọ̀ o tamóko o ní ìgbà tí òun bá ti fẹ́ lọ wọ̀ yóò wà á rí roboto tí ó pọ́n kò ní tara mọ́ kò ní tara mọ́ yóò yẹ́lò náà fi pè ní tamóko ìwọ ọmọ rẹ ah ọ̀sán la sì wà mò ń lo oko dé kó o tó dóko báyìí pín tó bá wọlé báyìí ilẹ̀ oṣù ni ah ọ̀sán mo rò pa wa náà fi pè ní tan mọ́ sí oko nígbà tí tan mọ́ oko bá wà ò gbúdọ̀ sínú gbà náà ògbọ́ bá sínú oòrùn tí ìwọ ò gbúdọ̀ kí mọ́ green ṣùgbọ́n tí oòrùn bá ti wọ̀ báyìí àwọn pápá bí kíní yẹn yóò yẹ lò yóò lọ àmì pé oòrùn wọ̀ nìyẹn oòrùn ti wọ̀ nígbà yẹn èèyàn lè sínú nígbà náà èèyàn lè kí magrib ṣùgbọ́n àwọn mi ò rí pé ah orí kíní yẹ́lò ni ah oòrùn ni kìí sóòrùn èèyàn lè kí magrib gbà yẹn irun ìṣá ó dáa ká lọ ìṣá yẹn lára púpọ̀ ó dáa òòrè wà ń bẹ ṣùgbọ́n alẹ́ àkọlù ó kéré jù ká fi wákàtí kan lẹ̀ láàrin magrib àti ìṣá anabi sallallahu alaihi wasallam anabi máa ń lọ ìṣá yìí lára lóbi jẹ́ ìṣe sí. Si, ó kàn jẹ́ pé àwùjọ tá a wà ni ò bá mu kòkò rọrùn fún wa ni tá a bá lè máa ṣe òun ló dáa pọ̀ kí lè ṣe sùn tá a bá ti kí mọ́gírìbì tán báyìí kó ní kálukú lọ jẹun alẹ́ ẹ lọ jẹun kankan gbogbo tẹ́ ẹ fẹ́ ṣe ẹ ṣe lẹ́yìn ìgbà lọ́sẹ̀ kùnú bí abẹ́ aago mẹ́jọ àbọ̀ lọ́sẹ̀ kùnú ìṣáì ọ̀nà kálukú wà lọ́sẹ̀ lọ́kì ìṣáì àǹfààní tó wà ń bẹ̀ ni wípé oúnjẹ ó ti digest èyàn ó dẹ̀ lè sùn láì ṣe wípé ẹlòmíì ibi tó ti ń jẹun tán báyìí ní fẹ̀yìn lé bẹ́ẹ̀dì ó léwu fún ìlera ara wa ó léwu púpọ̀ kò sí nǹkan tí Islam ó mú wá àǹfààní tó pọ̀ wá nílẹ̀ tá a bá lè mọ̀ rí bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n bí èèyàn bá dán wò àsùnbà rẹ̀ lóbi òtò máa kí ṣáà àsùnbà rẹ̀ lóbi àjàkọ̀já kí n tá àbí bá ti lè wọlé báyìí <laughs> mi ò lè pa torí wàá gbọ́ mẹ́sàn-án yẹn ó jẹ́ mi ti lè sùn so anabi sọlá sálàm náà wà máa ń ṣe bẹ́ẹ̀ ní ìlàrè ìlàrè ńgbà mi tánà bí bá rí pé àwọn èèyàn ti wà mọ́sálásí anabi ó tètè kí ìṣá sọmọtí òbá sáwọn èèyàn mọ́sálásí anabi ó lọ lára méjèèjì náà ni anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n tọ́lọ́run bá lè ní kó rọrùn fún yàn láti máa jẹun alẹ́ lẹ́yìn maghrib bá ó dáadáa ẹ rí i pé téèyàn bá kíyèsí ara ó yẹ ká lè practice ẹnu rọmọdọ́nù ó rí pọ́ọ̀lù kítàláwì kó tó kítàláwì tán kó tó ṣe gbẹ inú ó ti fà má tún jẹ kankan máa o ẹ lò mí ìgbà ẹ̀dá kan bá ń gúnyẹ bá ń gúnyẹ o ah. má tún jẹ kankan mọ́ lọ sùn báyẹn tó o bá wá jí ní sàwúrẹ̀ ẹ wá jẹ iyán yẹn torí pé òkú lẹ̀ sùn mọ́ yóò mọ èèyàn mọ digest yóò mọ báyìí títí di mọ gíríbì àsìkò tó rò ó fi wọ inú Ramadan téèyàn bá lè maintain nǹkan yẹn ìyóò lálàáfíà gan àwọn nǹkan míì ti ń ṣèyàn Ramadan kó tú Ramadan tó lọ ó rí kó gbádùn téèyàn bá lè fọ́ọ̀lù kìíní ẹ̀ ṣùgbọ́n ẹlòmíì yóò ní ẹ̀wà fún ìsinú òun ni ẹ̀wà àdému kan àti búrẹ́dì long búrẹ́dì ń gùn tó báyìí láti bí fún ìsinú nìyẹn tọ́wọ́ wa ti ásámúdé sẹ̀mó méjìlá <laughs> òun ni ó hàn ara rẹ̀ lè mọ́ arálùkọ̀mọ́ tàhúdù halalan wàtẹ́dùkúlù fáàkà wáhíyà bíi haram mo rí ọ tó ń ju àwọn òkèlè oúnjẹ sẹ́nu òkèlè oúnjẹ yẹn halal ní lóòótọ́ ṣùgbọ́n bó ṣe ń wọnú rẹ̀ ó sì ń di haram pẹ̀lú bó o ti ń jẹ́ lékè ayò so tá a bá lè tẹ̀lé nǹkan yẹn nílùú táwa wà yẹn lákùrẹ́ táwa gbọ́njúmọ̀ bí aago márùn lákùrẹ́ máa jẹun alẹ́ bí aago márùn nígbà náà yẹn gbà èyí ó jí lóru <laughs> Eh, aago márùn ọba ti jẹun alẹ́ ọmọ sì yókù tún ọba dàgó mẹjọ ẹjọ́ wájú pa lọ <laughs> so ṣùgbọ́n ní ìsinmi rẹ̀ wáwọn gan ṣe mọ́ <laughs> àwọn kọ̀ọ̀kan ló kù tó lọ́sàn táwọn dárí dìde tó abẹ́rẹ́ ọba ní tóbi rẹ̀ kí ọlọ́kùn sàánú wa a ti dáhùn ọ̀kan ló béèrè ọmọ ìyá wa òun náà ní kéèyàn bá àwọn ènìyàn yẹn sọ pé ẹja máa kírun wa ní lásìkò rẹ̀ tọ́ba wa lagiri pásìkò yẹn làwọn ò máa kí máa dá tiẹ̀ kí nínú ilé rẹ̀ kó o kí lásìkò inú ilé rẹ̀ níwọ̀ nìkan ó lóore ju kó o kí níjàmọ́ nígbà tásìkò rẹ̀ ò tí ì tó lọ ṣùgbọ́n gbàmí ìwà máa ń bẹ èèyàn lè wá máa sá fún kí ó mọ̀ àwùjọ mọ̀ èèyàn lè kí báwọn kí èèyàn lọ tún téèyàn èèyàn lọ tún kí torí pé èèyàn lè wà lábẹ́ àṣẹ pé wọ́n lè gbógun ti yàn dáadáa míì téèyàn fẹ́ ṣe kéèyàn má rí ṣe so ó bá wọn kí ó lọ kí tiẹ̀ ó tún máa dọ́gbọ́n sọ ọ́ gbà ní o bá mú o ìwọ́n tó bá rí wípé òkútẹ́ni tó náà ní rẹ gan bó lọ́gán wò náà ní jẹ lọ́mọ kírun rẹ nínú ilé tiẹ̀ má bá wọn kírun lásìkò tí àsìkò lò tí ìtò àbẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ kí kọ́tù ẹnì kọ̀ọ̀kan wá sọ́nà náà. صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك